Hmm. ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀ sórí abala ètò yìí mo ṣì ń mọ̀ lọ́wọ́ so mi ò ní play music for some time ó dìgbà tí kinní yẹn bá kúrò lára mi tán so ẹ má bínú pé kò sí music ẹ má bínú ẹni tí ó ṣe àìsí yẹn ẹni tó close mọ́ mi gan ni tó yẹ pé òtútù ẹ̀ ṣì ń mú mi àáyùn ẹ̀ ṣì ń yún mi gan ẹni tí mi ò lè ṣe kí n má bá sọ̀rọ̀ lójúmọ́ so kò mo ṣì ń try láti get over it àwọn shows tí màá máa ṣe gan àkóńṣe àwọn show tó yẹ pé mo máa lè kó gbogbo ara fi ṣe lọ títí but a máa ṣe show but ẹ má bínú pé mi ò play music ẹ má bínú pé mi ò play music torí ah ẹ má jẹ́ kí n tàn yín mo gbà fọ́lọ́hún pé bá a ti wáyé páàrí láàrí mo dẹ̀ gbà fọ́lọ́hún wípé àdúrà ni mo ṣe sọ àdúrà ò kò kò lè stop kádàrà ibi àti ire la bá sí wá sílé ayé tá a bá ti délé ayé tá à ń jẹ ayé ìgbà yẹn ni ire ire inú ẹ̀ ló ń ṣiṣẹ́ ìjọ́ tá bá ti papòdà ní ibi yẹn ṣiṣẹ́ ní tiẹ̀ ìjọ́ tí ibi yẹn bá ti strike báyìí ìjọ́ náà la papòdà so kò dẹ̀ sí béèyàn tiẹ̀ ṣe lè dàgbà tó èèyàn kì í fẹ́ kéèyàn èèyàn lọ ká tún máa sọ pé ẹni tí ò dàgbà rárá Tomi mi ò ń bá máa play music máa jó kò lè rí lè ṣe kinní lára mi however Prince Adeniyi ẹ jẹ́ bá mi fi please ẹ bá mi fi comment sọ́ndà Prince Adeniyi Jaguna yẹn ẹ bá ń fi comment sọ́ndà ẹ ẹ bá ń comment sọ́ndà ẹ. ẹ bá ń comment sunday ẹ jọ ẹ ṣe ẹ bá ń comment sunday ẹ ni ẹ bá ń comment sunday you don't like me you don't like what i'm doing tẹ́ ẹ bá kí n ṣe olórí burúkú kí lẹ̀ ń ṣe ń bí olóṣì ara yín ẹ máa wá gbọ́rọ̀ mi ẹ lọ fi ṣe ṣóò míì ẹ máa wá gbọ́rọ̀ mi ẹ lọ fi dóyàwó yín nulẹ̀ ẹ lọ fi èyí tó jóbìnrin á lọ fi dó ọkọ ẹ nulẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti jàǹfààní lórí ètò yìí tẹ́ ẹ ń bú mi ayé yín ò ní dáa ikú òjijì ló máa pa yín gbogbo ẹ̀yin tẹ́ ti jàǹfààní mi lórí show yìí tẹ́ ti mú ètò mi lò one way or the other tẹ́ tún wá sọ pé ẹ̀ ń sọ̀rọ̀ òdì sí mi ẹ ẹ̀ tí ì mọ nǹkan kan gbogbo yín lẹ gba lẹ máa gba nọ́mbà ẹ mẹni tẹ́ ń bá tayò ariwo ṣe gbogbo yín pátápátá tẹ́ ti mú ètò mi lò tẹ́ ti jàǹfààní ètò mi tẹ̀dẹ̀ pawọ́pọ̀ bú mi ẹ máa gba nọ́mbà mo ò fẹ́ sọ tẹ́lẹ̀ bọ́ ẹ ti push mi gbogbo yín lẹ máa gba nọ́mbà pátá láìkọ ẹyọ kan gbogbo yín bí mo ṣe máa wà rèé ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo orí ló ṣe é ṣe gbogbo yín pátápátá tẹ àfi tí ẹ bá dórí ètò yìí rí tí ẹ dẹ̀ jàǹfààní ètò yìí rí tí ẹ dẹ̀ rẹ́rìn lórí ètò yìí rí ṣùgbọ́n tẹ bá ti rẹ́rìn lórí ètò yìí rí gbogbo yín pátá lẹ máa gba nọ́mbà ẹ lọ wẹ̀ nínú nínú nínú àgbo ẹ lọ rira yín sínú àpáta gbogbo yín pátá lẹ máa gba nọ́mbà bẹ́ẹ̀ ni mo sọ fún yín nítorí ní ẹ bá nílé ayé yín ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo èèyàn náà máa ń ṣẹ̀ ẹ mọ̀ pé tó bá jókòó tiẹ̀ tó rọra jókòó tí ò ta sí yín tí ò sọ̀rọ̀ tó rọra ń ṣe tiẹ̀ ẹ mọ̀ pé kò yẹ kẹ́ ẹ ta sí pé kò ń ṣe gbogbo èèyàn nìyẹn máa ń yẹnu sí. Si ẹ mọ̀ pé kò ṣe gbogbo èèyàn lèèyàn máa ń yọ ẹnu bú kò ṣe gbogbo ọ̀rọ̀ tí ò bá kànyàn lèèyàn máa ń dá sí ẹ mọ̀ pé ẹni tó bá pe rẹ̀ ní fọlọ́hunṣọ́ kò kí ń fi okùn ọ̀gẹ̀dẹ̀ kò kí ń fi gùn pẹ́ jẹ́jẹ́ mi ni mo jókòó mi ìta sí yín mi ò ń jà mi ò ń ta sọ̀rọ̀ ọlọ́rọ̀ mi ò ń rotèèyàn láì dáa bọ̀ gbogbo yín pátá lẹ máa gba nọ́mbà wàláì láì kẹyọ kan àbẹ́ ẹ̀ ní gbà ni ẹ má gbà ẹ má gbà next time ẹnu yín á mẹ́nu next time ẹ nǹkan tó bá kàn yín ẹ wádìí ohun gbogbo dájú kẹ ẹ tó kẹ ṣe nǹkan tí ò yẹ kẹ ṣe next time next time ẹ wádìí next time ẹ farabalẹ̀ ẹ wádìí ohun gbogbo ẹ wádìí ohun gbogbo dájú ẹ ní máa ẹ ní máa ṣẹni tí ò ṣẹ̀yìn ẹ ní máa ta sẹ́ni tí ò ṣẹ̀yìn ẹni tó bá rọra jókòó tí ò fẹ́ wàhálà eku ṣe ó ṣẹnu wẹ́rẹ́wẹ́rẹ́ ó jẹlé yíyú ẹkù kì í ṣe tójó ẹ máa fúnrara yín ẹ máa fúnrara yín gbé ọwọ́ yín síbi tí ọwọ́ yín gbé kò ṣe gbogbo èèyàn lèèyàn máa ń yọ ẹnu sí kò ṣe gbogbo èèyàn lèèyàn máa ń ta sí ẹni tí ò bá ti ta sí yín tí ò ti ṣẹ̀yìn ẹ má wá jà ẹ má wá wàhálà gbogbo yín pátá lẹ máa gba nọ́mbà bẹ́ẹ̀ ni mo sọ ẹ kóòtù mi ẹ tún lọ fún mi ṣe ṣó anyway um, èyí tí mo mú wá fún yín nírọ̀lẹ́ yìí ọmọbìnrin tí ó sọ̀rọ̀ níjọ́ yẹn pé òun àtẹ̀gbọ́n òun àwọn bára wọn sùn òun bímọ ó ní concluding part nǹkan tó fẹ́ sọ tó dẹ̀ tún máa yà yín lẹ́nu díẹ̀ lóòótọ́ lánàá mo sọ mo ní um, kí gbogbo wa ká lọ wá partner bọ̀ tí n bá ní pé kẹ́ lọ wá partner mi ò ní kẹ́ lọ wá partner rẹ́rùn rẹ́rùn o mi ò ní kẹ́ lọ wá partner tó máa bayé yín jẹ́ o àní kẹ́ bá mi fi comment sábẹ́ jàgùnà yìí ẹ fi comment sábẹ́ mi ò ní kẹ́ lọ wá partner tó máa ba ayé yín jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tó jẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ní ọkùnrin tó ń sunkún ọ̀pọ̀lọpọ̀ ní ọkùnrin tó ń sunkún nínú ilé tóbi wípé nítorí ìyàwó tí wọ́n ní nítorí obìnrin tí wọ́n ní tó jẹ́ pé wọ́n máa ọkùnrin ò kí ń sunkún tiẹ̀ síta tí wọ́n máa wà nínú ilé níbì kan wọ́n á dẹ̀ máa sunkún wọ́n á máa gé kàjẹ pé tó bá jẹ́ pé àwọn ti mọ̀ ni àwọn ò mà ní ṣèyàwó tó bá jẹ́ táwọn tó bá jẹ́ pé àwọn ti mọ̀ ni àwọn ò mà ní márì èwo wá làwọn lọ gbé yìí ó ní mo ṣe sọ pé tó o bá fẹ́ níyàwó it's not compulsory. ẹ ṣe gan gbogbo yín nílé ayé yín tẹ bá túlé ayé yín wá tẹ bá ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan náà máa ń sọ ẹlẹ́ẹ̀ burú o ẹ tí ìrẹ́yàn ṣó yín lẹ́ǹkan ni so kò ń ṣe tó máa tó yẹ pé nínú ilé wọn wọ́n ń jàporó mò ń sọ fún yín pé kò ń ṣe gbogbo èèyàn kò ń ṣe gbogbo kò ń ṣe dandan ni pé kẹ́ ẹ lọ́kọ but ẹ lọ wá partner tẹ́ ẹ bá wá wá partner ẹ má wá partner nítorí pé Yínká ní kẹ́ wá partner o ọ̀tọ̀ ní kẹ́ ní partner kẹ́ láyọ̀ ọ̀tọ̀ ni pé kẹ́ ẹ ní partner kẹ́kọ̀ọ́ ní partner nítorí pé torí bá ń fọ́ mi kí n lè rí pé ẹ tínú bá ń ran mi kí n lè rí pé ẹ ń láti ní ayọ̀ pẹ̀lú partner tí ẹ ń fẹ́ ní nítorí tí ẹ ò bá láyọ̀ kò ní sí communication tí ò bá sí good communication alẹ́gbẹ́ wípé èèyàn wà nulẹ̀ kò sóbìnrin èèyàn wà nulẹ̀ kò sọkùnrin náà ni so tẹ bá máa wá partner ẹ wá ọ̀rẹ́ yín ní partner ẹ wá ọ̀rẹ́ yín àìmọye ọkọ àtìyàwó tí wọn kì í ṣọ̀rẹ́ ara wọn tó jẹ́ pé tó bá túká tọ́wọ́ oníkálukú bá wá wá partner lẹ́sẹ̀ wọn wá mọ̀ wípé marriage tẹ̀tẹ̀ ti get ara yín involve bondage ni tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ àìmọye obìnrin lénìí tó ń sunkún lójú méjèèjì àìmọye obìnrin lénìí tó ń sunkún lójú ọkùnrin lénìí tó ń sunkún lójú méjèèjì tí wọ́n bá wà nínú ilé tí wọ́n máa máa sunkún ọkọ̀ ṣùgbọ́n tí wọn ò lè sún síta obìnrin ló máa ń sábà sunkún tiẹ̀ síta bọ̀ mo ń pù tiẹ̀ sí yín lẹ́ni pé ọ̀pọ̀ ìyà tó jù ìyà méjì ló ń jẹ ọkùnrin ìyà àkọ́kọ́ ni pé wọ́n ń jìyà lọ́wọ́ obìnrin inú ilé wọn ọ̀dẹ̀ tún lè sunkún síta ọ̀pọ̀lọpọ̀ wọn inú ilé mi ẹ rí ọkùnrin á dúró sínú ibìkan báyìí omi á dẹ̀ jábọ́ lójú á dẹ̀ máa jẹ̀ka nítorí pé inú ẹ̀ ò dùn. kí lẹ fẹ́. mo fẹ́ dá sí tò ní mà. ètò wo lé ẹgbọ́ tí mo tẹ fẹ́ dá sí kí ni mo sọ tẹ fẹ́ dá sí nsìn. tó jẹ́ pé wọ́n á máa sunkún wọ́n á dẹ̀ máa sunkún nínú ilé ẹ̀ nímọ̀ pé wọ́n sunkún tí bá ní pé kó ọkùnrin lọ ní partner ẹ̀yin obìnrin ẹ jọ nítorí ọlọ́run ẹ make environment ẹ make ilé ẹ make atmosphere ilé peaceful fún àwọn ọkọ yín ẹ make ilé peaceful fún wọn àwọn ọkùnrin yìí wọn ò lè sunkún síta ṣùgbọ́n wọ́n ń sunkún ọkàn ìyà ń jẹ wọ́n nínú ilé mo sì ń bọ̀ wá sọ́dọ̀ àwọn obìnrin o ìyà ń jẹ wọ́n nínú ilé tí bá dẹ̀ ti ń sọ̀rọ̀ ní orí ìkànnì yìí mò ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó wà responsible mò ń sọ̀rọ̀ nípa àwọn ọkùnrin tó wà responsible tí wọ́n ń ṣe ojúṣe wọn ṣùgbọ́n tí ìyà ń jẹ wọ́n tí wọ́n ń ṣe ojúṣe wọn ṣùgbọ́n tí wọ́n ń sunkún ọkàn tí wọ́n ń ṣe ojúṣe wọn ṣùgbọ́n tí wọ́n ń jẹ̀ka and mo wá fẹ́ sọ fún ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń wá ìyàwó lọ sí chọ́ọ̀chì àbí kínní ẹ ó bẹ́tà kẹ lọ múyàwó lórí stíríìtì ẹ lọ múyàwó lórí stíríìtì ẹ lọ mú àwọn ìyàwó tó ti já tẹ máa rehabilitate ẹ worú nǹkan tó ṣẹlẹ̀ last time ọmọ ọgẹ́ ò tí nǹkan ṣẹlẹ̀ sí tí tá ń try láti tó lóun lọ́kùnrin mẹ́fà tó bá jẹ́ pé ọmọ yẹn ò ní irú ètò yìí tó bá máa yá ó máa lọ fi àdàgbà ẹ̀rọ sí chọ́ọ̀chì ni àwa máa lọ wait on the Lord pásítọ̀ òdẹ̀ nílẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ irú ìrìn àjò tó ti rìn kò sẹ́ni tó máa mọ̀ ọ́ ó lè lọ bọ́ sọ́wọ́ ọ̀gá akọrin kan àbí kó lọ bọ́ sọ́wọ́ ọ̀chà kan àbí kó lọ bọ́ sọ́wọ́ pásítọ̀ kan wàhálà wa dé ó bẹ́tà kó mú yàwó lórí street kó mọ̀ pé orí street ló ti mú ìṣòkòtò tó o bá máa san wàá mọ bó ṣe máa san tó ṣe máa rehabilitate ẹ má lọ mú ìyàwó má jẹ́ kí wọ́n fi ewé cover kòtò fún ẹ má jẹ́ kí wọ́n fi igi kọ́va kòtò fún ẹ má jẹ́ kí wọ́n da aṣọ bo kòtò fún ẹ tó o máa wá bọ́ sínú ẹ̀ mú yàwó ẹ lórí rìn kódà gan kó o lọ mú aláṣẹ́wó lóòótẹ́ ń gbà mí ó bẹ́tà ju kó o lọ mú yàwó níbi tó ti sọ pé wọ́n ń jọ́sìn lọ torí wípé àṣírí ìkọ̀kọ̀ tó wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó wà níbẹ̀ àwọn tó jẹ́ adarí ẹ̀sìn wọn ò lè mọ̀ wọn ò ní jẹ́wọ́ fún wọn irú orí ètò báyìí náà ti lè jẹ́wọ́ wọn ò ní lọ jẹ́wọ́ torí pé ẹni tó yẹ kó lọ jẹ́wọ́ fún kó lọ kọ́fà wọn ó máa padà wá tú wọn láṣọ síta ni ṣùgbọ́n tó o bá mú aláṣẹ́wó tó o lọ mú yàwó ẹ̀ lórí ìrìn tó lọ mú yàwó ẹ̀ níbi tí wọn ò ti fi aṣọ bo kòtò fún ẹ wàá mọ bó ṣe máa sán ṣòkòtò ẹ wàá sọ fún wípé kó open up fún ẹ mẹ́wàá ń ṣẹlẹ̀ mo gbé update kan síta mo ní àwọn wèrè kan lọ sọ̀rọ̀ ńbẹ̀ mo ní ìyá tó bá ti dó okú ọmọ ẹ̀ rí mò ń gbé kéèsì yẹn bọ̀ o ìyá tó mistakenly lóyún fún ọkọ ọmọ ẹ̀ kò ń ṣe ni mi ò sí ní mi ò sí ní mood àti ṣe lẹ́nìí but tí n bá ti gbé update síta èmi ò ọpọlọ tèmi pé ju ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ yẹn lọ ọpọlọ mi pé torí ẹ̀ ló jẹ́ pé táwọn èèyàn bá ń rant mi ò kí ń sọ̀rọ̀ tí bá ti gbé ẹ wò tí mo ti rí pé èmi àti ọpọlọ èmi àti ẹ operate ní the same level mi ní dá ẹ lóhùn àwọn tó ti bú mi ti bú mi irú ìbéèrè òṣìwọlé lẹ́yìn ibi tó bá ń rìn mọ́ ibẹ̀ ló mọ̀ mọ́ ibi tó o bá dé ló dé tèmi bá gbé tí bá gbé kéèsì síta ẹ mọ̀ pé mo ti rí kí n tó gbé update síta ibi tó o bá dé ló dé tí ò bá ṣẹlẹ̀ ní sàkání ẹ àbí tí ò bá ṣẹlẹ̀ lójú ẹ kò mí pé kò kí n ṣẹlẹ̀ ìyá ti lóyún fún ọkọ ọmọ ẹ̀ ó wà lọ́wọ́ mi mi ì tí rẹ́dì láti ṣe nítorí mood tí mo wà kí lẹ fẹ́ ṣe sí ìwọ tó ti ṣépè tó ti sọ̀rọ̀ lórí platform ó ẹ mọ nǹkan kan yìí tó yẹ kẹ́ farabalẹ̀ kọ́pọ̀lọpọ̀ nínú yín farabalẹ̀ kó ń ṣe gbogbo yín o kẹ́ ẹ lẹ́n ẹ ti máa bú èébú ẹ ti máa ṣépè tó jẹ́ pé orí ara yín àtàwọn ọmọ lẹ máa fi gbé èmi lẹ ń ṣépè fún ẹ rò pé mi máa rí báyìí màá máa ṣerú àwọn ṣẹ́ báyìí irú yín ìyá lè ṣépè fẹ́mi kẹ́ má jẹ́ pé ilẹ̀ máa forí yín gbé mo ní gbogbo ẹ̀yin tẹ́ ṣépè fún mi pátápátá ẹ ti gba nọ́mbà gbogbo yín lẹ máa gba nọ́mbà gbogbo ẹnu ni mo fi sọ àdàbí tí bá dìsáàvè pè yẹn àdàbí tí n bá wọ ọ̀tẹ̀ àdàbí tí n bá wùwà ìpè ẹ search conscience yín boya mo deserve ẹ but tí mo ò ti deserve ẹ gbogbo yín pátá bẹ́ ṣe pọ̀ tó lẹ ṣe máa gba nọ́mbà èrò pé mi máa jókòó báyìí máa wá máa ṣerú iṣẹ́ ayé báyìí ẹ̀yin àwa ẹ̀yin ìnúmọ̀ ẹ̀yin ègùn wẹ́wẹ̀wẹ́ ẹ wá máa ṣépè fún mi ẹ̀yin tí ẹnu yín ò gbó ẹ orógbó lásán ẹ̀ jẹ́ ká bá máa sọ pé bóyá ẹnu yín ẹ wá máa ṣépè ẹ wá sọ pé ẹ wá rò pé ilé kan lè máa nawọ́ kẹ máa ṣépè fèmí torí pé mi ò sọ̀rọ̀ ẹ ì tí ì mọ nǹkan kan ẹ mọ inú odó tẹ̀ ń dọ̀ra sí gbogbo ìtẹ́jọ́ ń ṣe fúnra yín yẹn yẹlé ló ń ba yín tó gbogbo kinní kan promax tẹ́ ń gbọ́ yẹn ẹ yẹlé ló ń ba yín tó ẹ̀yin ò ní láti pariwo ẹ̀yin fúnra yín lẹ máa mọ ọ̀nà tó ń jó yín lábẹ́ aṣọ ẹ̀yin fúnra yín lẹ máa mọ̀ pé ti kàn dín nínú yọ̀ ẹ̀yin fúnra yín lẹ máa mọ̀ pé ti dọ́kọ délé dánú mọ́ ẹ máa mọ̀ fúnra yín pé ti dé ọkọ̀ délé dánú mọ́ torí pé mi ò ṣẹ̀yìn èmi ò dẹ̀ tí ì ṣe pé o ṣùgbọ́n pé ẹ̀ ní gba nọ́mbà yẹn ẹ máa gba nọ́mbà ẹ ti dọkọ̀ délé dánú mọ́ ẹ ti gun kíkọjá ewé ẹ ti gbégun eléèrà ẹ ti tẹ ṣoṣo mọ́lẹ̀ ẹ ti tẹjọ mọ́lẹ̀ ó di dandan kẹ ríjà afàyàfà torí pé mi ò ṣẹ̀yìn mi ò ṣẹ̀yìn orí platform mi mo wà jẹ́jẹ́ mi mo jókòó mi ì ní ṣe pé bọ́ ẹ ti tẹ ejò mọ́lẹ̀ ẹ ti tọ kánírù mọ́lẹ̀ ó di dandan dandan lẹ máa rí jà á máa rí jà àfàyàfà dandan. torí mi ò dá sí yín mi ò ṣẹ̀yìn ihun burúkú bẹ̀rẹ̀ sí ní sọlù burúkú lọ́dọ̀ yín ẹ ì tí mọ nǹkan tẹ̀tọ́ ẹ mọ́nú odó tẹ dọ̀rá sí èmi ẹ ì tí mọ nǹkan mi ì ṣẹ̀yìn mi ò bú yín mi ò ta sí yín orí platform mi mo wà mi ì kọjá àyè mi mo tún lọ lẹ́ni mo tún ṣe eh, eh, eh, update lórí ìyá àti ọkọ ọmọ ẹ ti ń sọ̀rọ̀ ẹ mọ̀ nǹkan tí mo rí ẹ ti gun kíkọjọ ewé o ẹ ti gun kíkọjọ ewé ẹ ti dáná solúwẹ̀rí ẹ ti da ẹ ti sọ ẹ ti sọkò sódò dídẹdọ kẹríjọ ẹ ti sọkò sódò dandan ni ẹ máa ríjà olúwẹ̀rí àdàbí tí ń bá ṣẹ̀yìn àdàbí tí ń bá ṣẹ̀yìn ṣùgbọ́n tí n bá ṣẹ̀yìn ẹ ti tẹ òjò mọ́lẹ̀ dandan ni ẹ rí ìjà àfàyàfà. bẹ́ẹ̀ ni bó ṣe máa rí nìyẹn anyway mo ṣe mú kéèsì yẹn bọ̀ ìyá tó lóyún fọ́kọ ọmọ ẹ̀ bọ́ mi ò ṣe é lè nítorí pé mo ṣì ń mọ̀ lọ́wọ́ but ẹ̀yin obìnrin tí bá sọ pé kẹ́ ẹ lọ wá partner ẹ má lọ wá pátánà rẹ́rùn rẹ́rùn o ẹ má lọ wá pátánà rẹ́rùn rẹ́rùn o ẹ̀yin ọkùnrin náà tẹ́ ń wá ẹ̀ ń wá ọmọ tó kọ́ tó gbẹ̀kọ́ ẹ àwọn ọmọ tó wà lórí street yẹn tí ojú wọn ti rí gbàrà rí gbòòrò wọn bẹ́tà ibi tẹ́ ń fọkàn sí tẹ́tí lọ́ mú ìyàwó yẹn o torí àṣírí èmi ni mo mọ nǹkan tí mò ń sọ àwọn àṣírí kan wà lọ́wọ́ àwọn obìnrin kan àwọn ìrìn kan wà tí àwọn kan ti rìn rí nílé ayé wọn tó jẹ́ pé wọn ò lè open up nínú church wọn ò lè open up fún àfa wọn ò lè open up fún pastor wọn society ò jẹ́ gbà kí wọ́n open àwọn nǹkan kan wà lọ́wọ́ mi tẹ́ pé ẹ̀rù ń ba èmi gan láti gbé síta èmi kò lè gbé síta lójú lásán so nígbà tí irú obìnrin bá nírú yẹn lára tí ò dẹ̀ tí màárì tó ní sùúrù títí títí òru ọkọ ó máa fi àdàgbà èrò ó máa lọ sílé ìjọsìn ni àwa lọ máa wait in the Lord lẹ́yìn àwa bá bọ́ sí wọn lọ́wọ́ ṣe rí àwọn ọmọ tẹ́ ẹ rò pé àwọn ọmọ orí street tó ń rìn kiri yẹn wọ́n bẹ́tà o provided tó o bá ti rí tó o ti rí wípé wọn ò kí ń ṣe wọn ò ní àrùn HIV lára wọn ò ní problem lára ó bẹ́tà kó o tètè ya mú kan nínú wọn kó o mọ bó ṣe máa rehabilitate wọn kó o mọ ibi tó ti máa sán ṣòkòtò ẹ níbi tó ti ya ju pé kí wọ́n fi ewé bo kòtò fún ẹ bí fífi ewé bo kòtò ni wípé kò sọ pé òun wá born again káàkiri fífi ewé bo kòtò ni kò sọ pé wọ́n ní kẹ́ lọ sí church ẹ ẹ the virgin in the Lord eh, brother sister wọ́n join you together God says you should marry each other fífi ewé bo kòtò ni èmi mo mọ nǹkan tí mò ń rí èmi mo dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ yín ọkùnrin yìí mò ń gbà ládùúrà fún yín bí mo ṣe ń gbà ládùúrà fáwọn ọmọ mi ọkùnrin pé ẹ ní wọ ọkọ̀ ìgbẹ̀yìn ẹ dẹ̀ ní wọ ọkọ̀ àrèmábọ̀ nǹkan tí ẹ ò mọ̀ dí ẹ ní forí fa in tó jẹ́ kí máa tọrẹ mọ́ ọ̀rọ̀ ọkùnrin ni wípé tá a bá kó obìnrin mẹ́wàá sílẹ̀ adley ni mo fi ń rí ọkùnrin ẹyọ kan tó ń sọ wípé mo ti rìnrìn àjò báyìí rí àwọn obìnrin ló ti ń rin àwọn ìrìn àjò tó ṣòro yìí rí àwọn ìrìn àjò tó lágbára yìí rí tó dẹ̀ jẹ́ pé majority wọn ò tí ì márì tí ẹ bá lọ mú wọn níbi tẹ́ pé ẹ ti mú wọn mi lẹ́ẹ̀lè fẹ́ wọn bẹ́ẹ̀ ó bẹ́tà kẹ́ mọ̀ nípa problem wọn ju pé kí wọ́n lọ fi ewé bo kòtò fún yín kí wọ́n lọ fi ewé àti aṣọ kó wá gbé síìtì sórí kòtò kẹ́ jókòó sí kẹ́ wá máa rì díẹ̀díẹ̀ ó bẹ́tà kẹ́ mọ̀ kẹ́ mọ irú ibi tí wọ́n ti ń bọ̀ kẹ́ mọ ìrìn tí wọ́n ti ń rìn ìwọ tó o bá gbọ́ o gbọ́ tó o bá gbọ́ má gbọ́ bẹ́ẹ̀ mo ń sọ fún yín pé ó bẹ́tà kó má introduce ọmọ kankan sí ẹ ní ibi ilé kankan àbí ibi ẹ̀sìn kankan fúnra ara ẹ mú ọmọ sọ fún pé kó open up fún ẹ kẹ́ lè mọ bí tẹ́ ti máa bẹ̀rẹ̀ sí ní sáré torí pé tó o bá ṣe bẹ́ẹ̀ tó bá lọ mú ọmọ in the name of holy holy tó bá lọ mú ó bá lọ mú obìnrin in the name of holy holy wàláì wàhálà tó máa ṣá tó máa ṣá nínú ìrìn àjò yẹn ó máa ju wípé wàhálà tó o ṣe láti bẹ̀rẹ̀ ìgbésí ayé ẹ̀ kó wá lọ máa ṣá kó wá lọ máa kó wá lọ máa ṣá wàhálà yẹn ní ibi ìrìn àjò tó yẹ kó o ti máa sinmi mi ò condemn pé ẹ lè mọ́mọ níbi ólíólí o but lajú ẹ dáadáa ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ tí mò ń rí màá play àwọn nǹkan kan fún yín àwọn obìnrin wọn ti àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti go through àwọn nǹkan kan tó dẹ̀ ti dàbí àbá ó ti dàbí ó ti dàbí àwọn èdìdí nínú ayé wọn tó jẹ́ wípé it takes the grace of God láti unravel ẹ̀ tẹ́kùn wọn ò ní lè sọ fún yàn àfi tó bá ní irú àwọn platform yìí àbírú àwọn èèyàn tó jẹ́ pé tí wọ́n bá mọ̀ tó tún gbówó díẹ̀ tó lè rà wọ́n padà bẹ́ẹ̀ tó bá lọ lọ síbi tí wọ́n máa ti fi dúdú pé funfun fún ẹ ibi tó máa ti cover àwọn ìdọ̀tí yẹn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ yẹn fún ẹ ó sì máa jìyà ẹ lọ́jọ́ iwájú so gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ ń rò pé yá àwọn ọmọ orí street yẹn wọ́n bẹ́tà fún yín àwọn ọmọ yẹn bẹ́tà fún yín i'm telling you tí n bá rí mi ò kí ń sọ àwọn ọmọ yẹn bẹ́tà fún yín àwọn ọmọ yẹn bẹ́tà fún yín ẹ lọ wá nǹkan ṣe sí ẹ jẹ́ kí kọ́kọ́ gbé ọmọbìnrin yìí wọlé mi mọ nǹkan tí mi mọ bí mo ṣe lè explain kini yẹn fún ẹ̀yin ọkùnrin kẹ́ ẹ gbọ́ mo ó pé ọlọ́run olódùmarè á bá mi mínísítà sí ọkàn yín bí mo ṣe ń sọ yìí wípé ó bẹ́tà kó lọ mú ọmọ lórí ìrìn àti lórí street ju pé kó lọ fọkàn síbi tó rò bóyá o ti máa mú ọmọ ólì olì lọ ọ̀pọ̀lọpọ̀ ibi tẹ́tí lọ mú ọmọ ólì olì wọ́n fi wọ́n mú kòtò wọ́n daṣọ bò wọ́n gbé chíà sórí ẹ̀ wọ́n wá gbé yín lórí ẹ̀ ni in tó wà lẹ́yìn ọ̀fà ẹ̀ ó ju èje lọ go lè open fún pásítọ̀ wọn wọn ò lè open fún àfa wọn torí pé wọ́n rò bóyá máa fi àwọn ṣe yẹ̀yẹ́ ó ní mo ṣe máa ń sọ pé tẹ́ ẹ bá ti rí táwọn èèyàn bá wá sọ̀rọ̀ lórí platform yìí ẹ jọ nítorí ọlọ́run ẹ má bù wọn rárá in tó wà ní ọwọ́ àwọn nǹkan mi wà tẹ́ máa gbọ́ lórí platform yìí tẹ́ pé etí ọmọ ẹlòmíì àyà ọkùnrin mi ẹ̀rù àbá láti má rì but ó ṣeé ṣe ṣíṣe kù ṣíṣe tó kù ni wípé má fọkàn sí pé ibi ólí olì ni ólí olì obìnrin wà má tanra ẹ ẹ àmì sister in the law má tanra ẹ àwọn ọmọ tó ti já pùtùpùtù yẹn wọ́n bẹ́tà kó lọ rehabilitate wọn àwọn ọmọ tó ti ná gbàrà ná gbòòrò yẹn wọ́n bẹ́tà kódà kó mìtì ọmọ kó ní infection wàá ti mọ ibi tó ti fẹ́ gbájúmọ́ ju wípé kọmọ ní ìtò kí obìnrin ní ìtọ́jú infection tó lè ba yí etí ẹ̀jẹ̀ tó lè bàrìn àjò ẹ̀jẹ̀ lọ kó wá lọ cover it up in the name of holy holy. mo mọ̀ pé tó bá ní ọgbọ́n tó bá ń bá mi rìn nínú ọgbọ́n àti nínú ẹ̀mí á mọ nǹkan tí mò ń sọ yìí. ẹ jẹ́ kí n pe èèyàn kan wọlé. yes máì tí ì pè wọlé mo rí pé o sọ pé should I call him don't call him after this person that I want to call then you can call him mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run mo máa sọ̀rọ̀ lórí kódẹ́dokó àti kódẹ́dòbò táyé bá wà. Hello? Hello, ma. Yeah ìwọ ni mo pè tó wà lamẹ́ríkà tí ojú ọmọ ń pọ́n ẹ tí wọ́n dẹ̀ sọ wípé tó o bá lọ jẹ́wọ́ ìrìn àjò ayé ẹ ò ní tẹ̀síwájú ìrìn àjò ayé ọ̀tá ẹ ni kò ní jẹ́wọ́ lágbára ọlọ́run torí ìrìn àjò ẹ máa tẹ̀síwájú láṣẹ olódùmarè ó wá láwọn nǹkan tó ló fẹ́ sọ repercussion nǹkan tí ibi tí màmá ẹ mú ẹ lọ pé kó lọ ti oyún sí ọkùnrin yẹn lẹ́yìn lọ́rùn àwọn nǹkan tó wá ń ṣe ẹ tó tún jẹ́ ó fa ìrìn àjò ẹ sẹ́yìn ó yá gbóhùn sókè. Okay. hello hello hello mo ń gbọ́ ẹ ó yá gbóhùn sókè. mo ní ọ̀rọ̀ tí ẹ fi ń sọ lọ́jọ́ yẹn mi ò sọ pé mo wá ní pé ó yẹ kí kúkú sọ̀rọ̀ yẹn torí à ń pé gbọ́ ni à kì í pé gàn so mo ní àtìgbà tí ìyá mi ti ó ti sinmi fún ẹni tó ní kí n fẹ́ ẹ tó gbowó lọ́wọ́ ẹ̀ yẹn tí mi dẹ̀ ti wá fẹ́ ni yẹn tí mo ti wá sá kúrò nílé ẹni yẹn so wọ́n ní ẹni yẹn ṣèkan sí mi pé mi ò ní rí ọkọ fẹ́ pé tí n bá ti fẹ́ òun so nǹkan tí wọ́n ṣẹlẹ̀ sí mi láti ìgbà yẹn èmi gan jẹ mí lójú pa irú ogun wo lélẹ̀ lẹ́yìn ìgbà tí mo ti sákò lẹ́yìn máyà ti gbà yẹn mo tẹ̀ ti wọ̀ lóyìnbó gan ṣé hmm. ni tí tó bá ti dìparí oṣù báyìí mo máa tọ̀ lé ni. ẹ mélòó ló máa ń tọ̀ lé. ìtọ̀ ìgbà míì márùn lóṣù ìgbà míì ẹ̀ẹ̀mẹ́ta nínú oṣù tá a wà ní ìsìn first of december ó ṣe mí second of december ó ṣe mí so pásítọ̀ mi sọ fún mi pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi pé àtọwọ́ máa yẹn tíyà mi gbowó lọ́wọ́ ẹ̀ so lọ́rọ̀ kan ṣá látìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ látìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ ló ti ń tọ̀lé. látìgbà tí kinní yẹn ti ṣẹlẹ̀ torí wọ́n ti máa ó wá ṣẹlẹ̀ sígbà tí mo wà nílé á hmm. lọ á tó padà wọ́n ti wá tún wọ̀ lóyìnbó ló wá wọ́ọ̀sì jù ló wá wọ́ọ̀sì mi ò rọ tí má ti lè ní boyfriend báyìí tẹ́lá tí má ti jọ sùn tẹ́lá ti jọ sùn báyìí máa tọ̀ sí lára ni ẹni ẹ máa fi nílẹ̀ sá lọ ni. Hmm. ẹ wo pẹ̀lú èjì mi nísìnyí mi ò rọ́kùnrin mi ò rọ́kùnrin fẹ́ mi forty years. ó ní oṣù ìtọ́lé nínú mọ́tì náà mo fẹ́ bèrè àwọn nǹkan kan lọ́wọ́ ẹ̀ àtìgbà yẹn ló ti ń tọ̀lé o dẹ̀ ti tọ̀ lé nínú tó bá tọ̀ lé báwo ló ṣe máa ń fì. nínú oṣù yìí hmm. nínú oṣù yìí hmm. tá a wà yìí hmm. ó ti ṣe mí lẹ́ẹ̀mejì nísìnyí lóṣù tá a wà yìí nínú oṣù tá yìí ẹ̀ẹ̀mejì ló ti ṣe mí. so ṣé tó bá ń tọ̀ lé yẹn tó bá ń sùn yẹn ṣé o máa ń lálàpọ̀ ń tọ̀ lé ni o máa ń lálàpọ̀ wà nù tọ́ílẹ̀tì tàbí kí ló máa ń rí o máa ń lálàpọ̀ wà nù tọ́ílẹ̀tì. bẹ́ẹ̀ tí má ti tí má ti tó bá fẹ́ yẹn màá wá lálàá pé mo wà ní tọ́lẹ́ẹ̀tì mo ń tọ̀ àbí màá sọ pé mo bá àwọn èèyàn ṣeré àti àwọn èèyàn sọ̀rọ̀ àmọ́ ní mò ń bọ̀ òun sáré lọ tọ̀ bí bá ti bẹ̀rẹ̀ sí báyìí rí pé mò ń tọ̀ tọ̀tọ̀ yẹn ò dá ilé ilé ìmákọ̀tà jí à bẹ́ẹ̀dì ti kún ìgbà máa rà àwọn èèyàn mẹ́ta wá ní mi ò ríbi yà sí bá pélé wọn ní mo yẹ báyìí wá mo ti náwó náwó náwó nígbà tí mo dẹ̀ rí pé kò sí solution mo ra fúnra mi lè bẹ́ẹ̀ wọ́n mú ṣe wà bẹ́ẹ̀ o ọkọ ọkọ ọkọ mi ò rí fẹ́. mo fẹ́ bèrè question kan lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí o ti mọ̀ wípé àwọn èèyàn máa ń sọ pé eh, wọ́n máa lọ sí church wọ́n máa ṣe deliverance nǹkan kan ìjẹ́ tó bá rò ó pin tó rọ́nà àbáyọ ibo ló máa fi àdàgbé èrò pọ̀ sí ìjẹ́ o ò ní ronú pé kó lọ church boya wa lọ rí brother kan kini kan wàá lọ di born again. mo ti ro ti ro pé tí n bá lè pé tí n bá ṣe ìdòwò pé màá lọ sí tb joshua ìgbà tí mo ń rò kan bàtà wá ní máa yẹn ti kú ni mo rẹ̀ sí ń sunkún pé máa yẹn ni mo fẹ́ lọ sábà o kó tẹ̀ ṣe deliverance fún mi kí n lè ogun tó tẹ̀ ń jà mí kó tẹ̀ lè kúrò mi. àwọn bàtà pé máa yẹn ti kú mi mi mọ solution ra ara mi mo ṣáà wà nílẹ̀ máa gbàdúrà máa jí láàárọ̀ máa gbàdúrà every month gbàmígan máa buyọ̀ sómi máa fi wẹ̀ still ìgbà kan ni mo mo papa nìkan ní fámìlì fámìlì dáàdì mi pé kọ́ bá ìṣẹ̀lẹ̀ tójú tiẹ̀ ń mí láti sọ sọ pé solution jẹ́ solution máa wá ìyá tó ní kí wá mo tún lọ síbì kan níbo mi ò rí kankan tó kí wọ́n ní kí wọ́n ní kí n dáná bá ṣe máa ṣe nàìjíríà tí wọ́n ní kí n dáná kí n dòkó sí ìdí àrò yẹn hmm. mo tún lọ wá kankan ìgbà mo tún lọ wá tọ̀tù kan bíbá yìí mo tún ṣe kí bí múná rẹ dú mo wá ṣe àṣebọ́ sí ṣe nàìjíríà sí kò sí kò sí solution tó mo ṣáà bá kiri láti ìgbà yẹn ni mo bá kiri mo bá kiri àti mi gan mo sọ fún àti mi bọ̀tà àti mi gan sọ pé òun máa gbàdúrà fún mi ó ti wá fún jẹ́ pé gọmigọ rárá ní gò tiẹ̀ yé mi mọ́ mi ṣàwà bẹ́ẹ̀ mi ò rọ́kùnrin wà pẹ̀lú mi tó bá ti di pé báyìí ní sí pé mo ìtàn yẹn ṣẹlẹ̀ sí mi ọkùnrin olùkẹ́dùn tọ̀bìrì tó ń tọ̀lé wọ́n tún máa fi nílẹ̀ ni o tó mo ṣe ń yí ká nìyẹn o òmò ṣe ń káwọn èèyàn kan gbà mí o kan gbà mí mọ̀kàn tí mo fẹ́ fi sọ̀rọ̀ ayé mi mọ́ o ogun tí ìyá mi kó sáyé mi báyìí ní sọ òun ni mò ń bá kà yí o ilé ilé mi lè lọ torí ẹ̀gbọ́n tó náà máa pa tá mi ọkọ ọkọ mi ìrí fẹ́ mi ò mọ bí tí mo fẹ́ bọ̀rọ̀ gbèsè ayé mi òun gan ọ̀dẹ̀ kò kọ́ ìsolúṣàn sí kankan òun gan ọ̀dẹ̀ ti darúgbó gan kò síbi tó fẹ́ lọ kó fẹ́ bọ́tẹ̀ fún lówó gan ó máa jẹ́ ó máa náwó yẹn jẹ ní sókè kí ẹ̀ nípa mi. ṣó o gbọ́ máa gbọ́ máa gbọ́ ṣó o gbọ́ ṣó yìí láti bẹ̀rẹ̀ tí mo sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ní ogun tó ń ja àwọn èèyàn pé irú ìwọ nísìn tó bá wò rárá tó bá rọ́ lo lè lọ join church kan from there pásítọ̀ máa ní ọ́n mú wà tọkùnrin kan pé kẹ́ ẹ fẹ́ra yín ìjẹ́ tó bá wà nínú ìjọ kan ìjẹ́ o máa lè jẹ́wọ́ àwọn nǹkan tó ṣe èyí fún ẹni ọkùnrin tó bá tó bá come across. bẹ́ẹ̀ ni màá jẹ́wọ́. no tó bá tábà ìjẹ́ tó bá meet ọkùnrin kan o tó bá ti sọrí Lori ètò yìí tó wá meet ọkùnrin kan To fẹ́ fẹ́ ìjẹ́ wàá jẹ́wọ́ fún pòǹtọ̀ lé wípé wàá jẹ́wọ́ fún pé ó ti bímọ fẹ́ gbọ́n ẹ nǹkan báyìí ti ṣẹlẹ̀ jẹ́ o máa lè sọ síta fọkùnrin yẹn mi ò lè sọ o mi ì lè sọ mi ì lè sọ nǹkan tìjú ni o ó máa fi nílẹ̀ mi ì lè sọ o. ìwọ wá fi pé tó o bá sọ ó ṣeé ṣe kí n tó ń ṣe kó affect ọkùnrin yẹn náà o ò fi pé tó o bá sọ ó lè affect ẹ. nǹkan tìjú máa kó fúnpa tó ní fi nílẹ̀ náà etí wo ló ń gbọ́rú ẹ̀ ó máa fi nílẹ̀ náà ni hm. ó máa fi nílẹ̀ náà ni. Hmm. so o ò lè ṣe kó má tọ̀ lé nísìn. every month iṣẹ́ fojoojúmọ́ o ó o o ní nǹkan bí ẹ̀ẹ̀mẹ́ta lókóṣù tó parí ẹ̀ẹ̀mẹ́ta gbà mí ẹ̀ márùn-ún ó o ṣe mí ṣáà ni kó lọ́ba kó gbà mí kó sì kọ́ tí mi ti ṣe tán kò sí ìkọ́tí mi ti tó pé kí n tiẹ̀ kán kán ràn mí lọ́wọ́ kán kán kán gbà mí àwọn míì àní mo wà màmá òfin wọn tó mi níbí kankan mo ṣáà wà bẹ́ẹ̀ láti ìgbà yẹn mo ṣáà ń bàgbé sáyé mi mo ṣáà yí mọ bẹ́ẹ̀ yẹn. Hmm. Hmm. ẹ gbà mí o ẹ̀yin èèyàn jẹ́ ṣàánú mi o ẹ ṣàánú mi ó tẹ̀ tí wá débi lọ́wọ́ pé gan mi gan ìmọ̀tò tó yẹ kí n yà sí mọ́. ó ti tó ọdún mélòó ó ti tó ọdún ó ní mò ń bá o. ó ti tó mélòó ó ti tó ọdún mélòó tó ti ń tọ̀ lé sí ó ti tó ọdún mélòó láti èjì wo ló ti ń tọ̀ lé ó ti tó ọdún mélòó. mo wà ní ọmọdún mo wà lọ́mọdún eighteen years eighteen years ni mo wà. so láti gbà láti gbà yẹn ló ti ń tọ́lé títí o fi pé fourteen sí. bẹ́ẹ̀ ni mà àti ìgbà yẹn yìí ìgbà mi ò máa lọ á tún padà wá ìgbà mi ìtìrí mọ̀ mi nígbó á tún bá ti pa kí ni òtún ṣe mi o á tún padà wá again á tún rí pa ó ti bẹ̀rẹ̀ again ó máa ń lọ bọ̀ ni àmọ́ nítorí twelve ọdún tá a wà yìí twelve ni láti January to December church kò tiẹ̀ kò tiẹ̀ dáwọ́ dúró lọ́dún yìí church ní ọdún yìí kò tiẹ̀ dáwọ́ dúró. Hmm. Hmm. Hmm. so ó fi pé ó fi pé ìrìn àjò tó ti rìn yẹn ó fi pé ìrìn àjò tó ti rìn yẹn ló kọsẹ̀. ó ní ìwo bíi pásítọ̀ tí mo pè ìgò tí pásítọ̀ mo ti pe pásítọ̀ mo ti pe àfáà mo ti kọ́ ó ní ó ní nǹkan tó ṣẹlẹ̀ sí mi ní ìgbà kan rí bóun ló kọ ogun sáyé mi tó níbi tí ìyá mi tó ó ní ìgbésẹ̀ kan tí ìyá mi tó ní mi la mi dókè la òun fún pásítọ̀ àbí àpá àbẹ́yẹn tó bá ní kó ń gbàdúrà fún mi wọ́n sọ yẹn pé ó ní ìgbésẹ̀ kan tí mo ti rìn tó tó tó ń bá ayé mi jà ń sìn èmi náà a ti máa mọ̀ lọ́kàn mi pé nǹkan báyìí báyìí the same thing ni gbogbo wọn sọ the same thing. wọn ò dẹ̀ wá rí nǹkan wọn ò dẹ̀ wá rí nǹkan ṣe fún wọn ní kankan ṣe sí o ìjà ti mo ń tẹ̀ láti ìjà ti lẹ́ni tí ìjà tó lọ bá rí tó fi àìdíà sọ fún ẹ pé òun láti bẹ ẹ̀sùn kó tó stop láti máa tọ̀lé. ó ní ẹni ẹni tàbí tí n bá wálé ó ní àti tí n bá tó máa dẹ̀ dúró oṣù méjì nílé pé ọ̀mádé máa sùn sọ́dọ̀ òun lọ́dọ̀ ni màá wà tó máa fi ṣiṣẹ́ yẹn fún mi pé òru lòun máa ṣiṣẹ́ yẹn fún mi ó ní àti tí n bá wálé kí n dúró oṣù méjì torí ẹ bá mi sọ nìyẹn. àyìnkẹ́ gold ẹni tẹ́ ń sọ yẹn ẹ bá mi fi comment abe comment ẹ jẹ́ kó kúrò lórí platform ẹni tẹ́ ń sọ yẹn ẹ bá ń fi comment sábẹ́ comment ẹ ẹ mò ń gbádùn ẹ. ẹ sọ pé àtúntì bá kó máa lo oṣù méjì pé màá gbà màá wà lọ́dọ̀ wọn kí láti bíi twenty two years ló ti wà lórí títọ́ ilé báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bí mo ṣe ń ba ká nìyẹn bí mo ṣe ń ba ká nìyẹn bí mo ṣe ń ba ká nìyẹn àti àti pé kí n ní boyfriend gan wá bà mí lẹ́rù. ìjọ ti ní boyfriend rí tó tọ ìjọ ti ní boyfriend rí tó jẹ́ pé ìtọ̀ yìí ló tún yín ká. bẹ́ẹ̀ ni dáadáa dáadáa ìwọ́n ní mistake ìwọ́n ní omi ni mo dọ́gbọ́n fẹ́ ni pé omi máa ń mi fẹ́ gbé mi má fẹ́ sùn pẹ̀lú ẹ̀ tó hmm. má ti pé kí ni ẹ ti ṣẹlẹ̀ sí mi báyìí má kàn ra gbé màá ṣe pé mo fẹ́ mo má kàn da omi sórí bẹ́ẹ̀dì yẹn ni àwọn ní àwọn òfin omi sórí bẹ́ẹ̀dì kí ni kan máa ní mistake ní á ní lóru yìí kó àwọn máa dìde gan-an gbogbo ara ọ̀gá ti pín ah, àmọ́ àsómi ah, lélẹ̀ báyìí ó ní ìjó mi lọ. ok tó bá ti tó bá ti fẹ́ lọ sùn sọ́dọ̀ ọkùnrin tó ti mọ̀ pé ó ṣeé ṣe kó tọ̀ wá wá gbé omi sẹ́gbẹ̀ẹ́. mi lọ o mi lọ ilé ọkùnrin lọ sùn o mi lọ. ṣé òun ló máa wá sùn sọ́dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni mi so tó bá wá sùn sọ́dọ̀ ẹ̀ wàá wá gbé wàá wá gbé wàá gbé omi sẹ́gbẹ̀ẹ́ tó bá ti wá rí po ti tọ̀ wọ́n wá ṣe ọgbọ́n da omi sórí bẹ́ẹ̀dì. ẹ ẹ màá wọn gbọ́dọ̀ omi sórí bẹ́ẹ̀dì mi ò lọlé ọkùnrin lọ sùn dúnà tó kọ tó ń ṣe mí jẹ́ kí n lọlé ọkùnrin kọtù bá wá sọ́dọ̀ mi màmá gbọ́ tí màá dá sí màmá gbọ́ tí màá dá sí ọ̀pọ̀ tí màá wà lọ́dọ̀ tó tọ́sán lọ sí bẹ́ẹ̀ mi ilé màá gbọ́ tí màá dá òun ló ní ilé ẹ̀ àwọn tó bá sọ́dọ̀ mi ni àwọn bọ́sì máa dá sàn àmọ́ bí mo ṣe dọ́gbọ́n ṣe gbogbo ẹ̀ náà níbo tọ́mọ́ ti mẹ́kọ̀ọ́ bá ń ṣẹlẹ̀ wọ́n ti fi nílẹ̀ nìyẹn ah, ẹ gbà mí o hmm. ẹ gbà mí kan tí mo fèsì láti ìgbà yẹn nìyí o last time last ìgbà wo ló ìgbà wo ló tọ́ lé last nsìn. mo ní on uh, first and second nínú oṣù tá December on uh, first and second ló ti ṣe mí ó ti ṣe mí ní nǹkan tá a wọ nóòsù tá a wà yìí nóòsù tá a wà yìí ó ti ṣe mí lẹ́ẹ̀mejì ṣó yẹ yín tó ṣe bá ti parí bẹ́ẹ̀ yẹn kọ̀tùmọ̀ kọ́kọ́ rí nìyẹn tó bá ṣẹlẹ̀ sí mi ní ọ̀fẹ́ sálọ́bọ́sọ̀ fifteen tó mo máa ń kọ́ gbà mí màá ní bí kíní tẹ̀sí máa ṣe ní ìgbà yẹn fẹ́ kọ́ sílẹ̀ in case tẹ́ pé mo wá fẹ́ gbàdúrà sí màá máa notice màá máa tẹ̀ láti kí n máa notice date yẹn ìgbà mi máa change sí another date lẹ́nu máa change sí parí oṣù. àyìnkẹ́ gold put comment under comment ẹni tẹ́ ń sọ yẹn ẹ fi comment under ẹ̀ ẹ mo ń gbọ́. ìgbà míì masal ní ẹ̀ẹ̀kan lóṣù kò lè ṣe láṣẹ ní lẹ́ẹ̀kan lóṣù every month ogún oṣooṣù ogún oṣooṣù ni tí wọ́n ṣe ń bá tó bá ti lè ṣe mú dákọ̀ mọ́tò má ṣe dáwà ń bá dá sùn bá tó bá ṣe máa ń bá ti jí dà má kọ̀ má lọ wẹ̀ màá máa sunkún torí mo ti gbàdúrà gbàdúrà gbàdúrà gan-an kò sí kan mo ṣáà nǹkan tí láti máa bọ́ náà sọ màá máa ìfẹ́ sunkún adáàlì kan máa sunkún nulẹ̀ tó ó ti sún mi àtìgbà tí kí ni kí ṣe mi nǹkan tí mo fẹ́ ṣe sí mi ò rẹ́ni pè mi ò rẹ́ni bá sọ bí mo ṣe ń bá yí kiri láti ìgbà yẹn ni. ó ṣe é nìyẹn màá pè ẹ́ padà àwọn èèyàn máa pè wọlé a máa rí ẹni tó máa help ẹ màá pè ẹ́ padà. mo tún ní gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ lẹ́ǹkan ṣẹ́rí irú nǹkan báyìí ń sìn tí ò bá rí opportunity tó lọ sí ibì kan tó lọ ń jọ́sìn kò ní lè open up fún pastor kò ní lè open up fún anybody tí wọn ò bá dẹ̀ kí ọ ẹ̀ ọkùnrin tó bá forí ko pé ó fẹ́ there is tendency pé kò náà forí ko jombo tó máa ń bẹ́tà wípé kúkú lọ mú ọmọ mi ní pé kéèyàn máa fẹ̀bọ̀ tó bá mìtì èèyàn níta tó jẹ́ni tẹ́ pé ọlọ́run aláàánú tiẹ̀ sí wọ́n á lè jọbọ bó ṣe máa struggle tí wọ́n máa jọ ja ogun yẹn ó bẹ́tà ju kí ọkùnrin lọ fẹ́yàn níbi tó fi wípé ó ní olè kò sógun ṣùgbọ́n ogun tó ń ba fíra lábẹ́ wọ́n ti fi aṣọ bò ó wọ́n ti gbé chíà lé lórí wọ́n ti daṣọ bo ilẹ̀ẹ́lẹ̀ yẹn wọ́n ti gbé tí àlè lórí ogun yẹn dẹ̀ ń bá fira ọkùnrin yẹn á ti wọ́ tán á wá bẹ̀rẹ̀ sí ni máa ja ogun yẹn ọkùnrin ò sábà ja ogun ayé báyìí obìnrin ló máa sábà wọ jòǹgbò obìnrin ló máa sábà wọ jòǹgbò. hello hello yes. yes ẹjọ́ mọ̀ láti amẹ́ríkà ni mo fẹ́ dá sí ètò yẹn mọ̀ ẹjọ́ mọ̀ ẹni kàǹtì yẹn kó lọ sí mountain of fire anyone of. mountain of fire kọ fire on the mountain ni. wọn ò ní mọ̀ a ti lọ gbé jongbo ọkùnrin agbójongbo akọ̀rọ̀ àlò ni mo ti máa sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wá obìnrin oli oli oli kò pé at the end of the day torí oli oli tẹ́ ẹ̀ sọ yẹn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ tó wà lábẹ́ oli oli yẹn ó tó ẹgbàágbèje. hello. hello ma. ìwọ gbóhùn sókè mi ìfẹ́ play voice note ẹ ẹ jẹ́ ká tún gbọ́ experience ẹni ẹ léyìí. Hmm hello ma ẹ kúrò lẹ́ mà. yà gbóhùn sókè. mo sọ̀rọ̀ sókè. ẹ ó yá mo fẹ́ ẹ mo ń gbọ́ ẹ ó yá sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni mà experience mi nípa nǹkan tí mo gbọ́ ní àná ló jẹ́ kí n come up pé kí n sọ experience tí mo ní I was eleven years old ń gbà yẹn step father step dad mi wọn ni mò ń gbé lọ́dọ̀ ẹ̀ ń gbà yẹn òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ àti máa bá mi ní phone in the sense that kò kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú kó ti okó bọ̀ direct pẹ̀lú ìka ló fi bẹ̀rẹ̀ títí títí títí gbogbo ọ̀nà tí mo lè fi sọ fún mọ̀mísí mi gbà yẹn tí mo try torí mi lè là mọ́lẹ̀ straight pé nǹkan báyìí wọ́n bèrè pé bo ni mo ti gbọ́ irú nǹkan báyẹn so mo ṣáà ń pálówe fún wọn sọ ní kinní fún wọn yóò fẹ́ wọn ò gbọ́ ìgbà tó ti wá yà mí náà ó ti wá ó ti wá mo ti wá ó ti wá ń dùnmọ́ mi ètò náà náà máa gbọ́ stepfather máa gbọ́ stepfather ẹ ló kọ́kọ́ ń bá ẹ sùn kò kọ́kọ́ lo okó ọwọ́ ló fi ń bá ẹ sùn ó dẹ̀ wà ní eleven gbogbo táìmì o sọ fún màmá ẹ màmá ẹ ò kọbi ara sí. wọn ò kọbi ara sí hmm. torí mò ń sọ fún wọn ní òwe ní òwe ni mò ń sọ fún wọn wọn ò kọbi ara sí àtọ. Hmm. wọn ò kọbi ara sí à ń gbọ́. ìgbà tí mo ti máa di tó mo tó tó fi wáyà lèmi náà tí wọ́n ń. ó wá ń gbádùn ẹ̀. mo ti wá ń follow up nígbà tó ti tó ti fún mi lówó. tó hmm. àwọn ni mi ò ṣe wá bọ́dà láti ẹ̀ ti máa láti sọ fún wọn mọ́ èmi náà wá ń ṣáà ń follow up mo wá ń follow up pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe yẹn títí títí tí mo ti wá lọ bí fourteen fifteen ìgbà tí màá fi wá wọ sixteen báyìí mo ti wá di nǹkan míì because a máa ṣe always títí títí títí tí mo fi wá wọ skul ìgbà tí mo wá wọ skul tí mo ìgbà tí mo wá wọ skul yìí ó ti wá mọ́ mi lára mo wá wà used to it skul dẹ̀ ni everybody ló fẹ́ dóòbò sàrà so o ní ìdásí pé wọ́n gan o ní ní ìdásí pé yàn bó ṣe di olójoojúmọ́ olójoojúmọ́ ọ̀sán alẹ́ òwúrẹ̀ mi ní ilé kọ́ńtẹ́tì ojoojúmọ́ ló máa wá ń dóko ọ̀sán alẹ́ bẹ́ẹ̀ ni màá àárọ̀ ọ̀sán anytime tí opportunity yẹn bá ti wá. Hmm. mi ti ẹ̀ ń concentrate mọ́ ní school tí mo fi wọ́n hundred levels hundred levels ló ti di pé mo ní carry over mo ṣáà ṣe bálabàla I couldn't even concentrate on that studies tí mo fi jókòó. Hmm. ìgbà tó wá yá tó wá di ọjọ́ kan lójú orí mo ṣáà rí pé mo sọ̀rọ̀ yẹn fún ìyá mi torí mi mi lẹ́nìbọ̀dì tí mo lè sọ fún mi lẹ́nìbọ̀dì dáàdì mi ti nígbà yẹn má ké o má ké o ní láti ké èmi ń gbọ́. mo rí pé màá sọ fún mo rí pé màá sọ fún wọn sí mi mo ṣáà ń gbé pé màá sọ fún wọn màá sọ fún wọn that was a very day ojú bíi three months sí táìmù yẹn mo lọlé náà mi ò sọ fún wọn mo padà sí school wà tó wá wá di bíi bíi ojú a month sí tí mo padà sí school that was then tí wọ́n pè mí lọ́jọ́ kan pé kí n máa bọ̀ ń lé wọn gẹ́tì náà mo tì mí ní accident ọjọ́ yẹn ni wọ́n kú mo gbọ́ sọ̀rọ̀ yẹn to to date mo gbọ́ since oh. then mi ò lẹ́nìbọ̀dì tí mo lè sọ̀rọ̀ yẹn fún. ó sọ wípé kinní yẹn ń ṣe débi wípé ó máa ń lọ pe àwọn ọmọ ní street oko tí ò yẹ kó o dó ló ń dó gbogbo àwọn nǹkan. àwọn ọmọ tí ò tiẹ̀ tó mi àwọn ọmọ tí ò tó mi tí wọ́n á tún fọgbọ́n tàn tí wọ́n á tún fọgbọ́n tàn kí ṣáà lè satisfy kinní yẹn títí tí mo boyfriend gan mi ò ní mi ní torí mi ní kí ẹ̀ kí ìtúndú ọ̀rẹ́ wọn mi ò lè kí ẹ̀. ok pé kò dó o ní kí ẹ̀ láti dó boyfriend ẹ kò tún dó ọ̀rẹ́ boyfriend ẹ. àtọ̀ àtọ̀ anything tó wá ṣáà ti jẹ́ obì ọ̀rọ̀ kú hmm. mi tẹ̀ ẹ́ mọ́ra àfi tí má ṣáà ṣe tán àtìgbà yẹn náà mi ò rẹ́ níbọn ìdásọ́. kódà ó sọ wípé máa gbọ́ ó dàbẹ́ ni pé o sọ fún mi pé odó oko ọkọ àǹtí ẹ odó oko landlord ẹ wàá réyàn ní títí wàá do. landlord mi gan landlord mi landlord mi yẹn ó ti bá mi sọ̀rọ̀ ni ọjọ́ sọ gangan ọ̀sán ọjọ́ yẹn náà ni mo gbà fún tó ṣe tó máa ṣe títí ọkọ àǹtí mi mo gbé lọ́dọ̀ wọn ni èmi mo dọ́gbọ́n ṣáàtì wọn ọ̀pọ̀ tájọ ní online sọ fún wọn wọ́n dẹ̀ ní kinní kan àwọn náà ṣe ẹ̀ sọ pé rárá àwọn náà kàn jọ níta síjọ wà tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti kúrò lọ́dà àǹtí mi ní wish kí wọ́n ti àǹtí mi bọ̀ ìgbà míì tí wọ́n tún ṣe tán màá tún pinnu pé à ah, mi ní ṣe kinní mo pé ẹ̀fẹ́ àbùkù ni hmm. tí ò náà màá tún ṣe é tí ò náà màá tún ṣe hmm. so láti ìgbà yẹn láti ìgbà yẹn láti ìgbà tí stepfather tó ti defy ẹ tó ti ń fi finger tó ti ń bẹ ẹ sùn ṣé stepfather òun ló gbà balẹ̀ nídìí ẹ̀. ó nì ó nì. òun ló gbà balẹ̀ nídìí ẹ̀. ó nì ìgbà tí mo gbà yẹn mi ti lè di ọmọ twelve years old mi ti rí period. ọmọ twelve years old ṣé àbálẹ̀ yẹn ló fi wá rí period. òun ni mo fi wá ń rí wọ́n ní mo ti wá ń rí ìgbà tí mo rí ní ìmọ̀kọ́ tí màá sọ fún mọ́ sí mi hmm. òun ló wà ní kí n sọ fún wọn pé mo ń rí pé kí n sọ fún wọn pé mo rí nǹkan oṣù mẹ́wàá ìgbà tó gbà bálé ẹ̀ yẹn ṣó o rẹ́jẹ̀. ẹ òun náà ló wá tún sọ fún mi pé ẹ̀jẹ̀ yẹn kí n sọ fún mọ́ sí mi pé mo rí period. ní àmọ́dún méjìlá ló gbà bálé ẹ̀ yẹn. ẹ àwọn twelve years old ń gbà yẹn. ok ìgbà tí ìjọ yẹn ńgbà tó délé ṣé ilé yín ló ti gbà bálé ẹ̀ ilé ni ilé ni mo dé láti school ní lọ́jọ́ yẹn mo sì mi wà ní ṣọ́ọ̀bù. ìgbà tí mo mọ̀ adé láti ṣọ́ọ̀bù ni wọ́n bá mi bọ́n ṣe wá bá mi. wọ́n wá bí ẹ̀pẹ̀lẹ́ jẹ́ ìjà ìjáde kúrò yàrá wá ní kí ló ṣe mí ni mo wá ṣàlàyé fún wọn pé mo kàn ń rí ẹ̀jẹ̀ pé wọ́n dẹ̀ máa ń sọ píríọ̀dù létí mi tẹ́lẹ̀ làwọn náà bá ní òkè ló ṣe lọ mú eh, pad tán fún mi nìyẹn tó ṣàwọn fún mi ní ẹ̀kọ́ nípa ẹ̀jẹ̀ pé títí ọjọ́ mẹ́ta mẹ́rin ó máa dá kinní kan mi ì wá lọ school for that four days wọ́n ní kí n má lọ school ìgbà tí mi ti máa ṣe rí. Hmm. meanwhile eh, ọkọ màmí ẹ yẹn ló gbà bálé ẹ yẹn o tó fi rẹ́jẹ̀ yẹn o ò wá ní any pain o ò wá ní any pain. ah mo sharp pain tí mo feel yẹn òun nìkan ni mo lè sọ pé mo feel àti pé pàtó máa di bí alẹ́ ni ẹ mọ̀ ó ti bọ́ sí ìrọ̀lẹ́ mọ́ hmm. alẹ́ so kò síbi tí mo fẹ́ rírì lọ tá a fi mọ̀ pé nǹkan ṣe mí because èmi mi ò balance so àwọn náà ò dẹ̀ ń ṣèyàn kan tó máa ń kíyèsí ara wọn ò ń kíyèsí ara àtọ̀ ká ní obìnrin tó máa ń kíyèsí ara bẹ́ẹ̀ ni ká léèyàn tó máa ń kíyèsí ara ni wọ́n wá observe wọn ò ń ṣèyàn tó máa ń kíyèsí ara. so lọ́rọ̀ kan ṣá màmá ẹ̀ ló gbà bálẹ̀ ní ọmọ ọdún méjìlá so láti ọmọ ọdún méjìlá yẹn ìgbà yẹn ló ti bẹ̀rẹ̀ sí ní dóko ìgbà tí ọmọ mm-hmm. mélòó ni ni ọkọ màmá ẹ̀ stop láti máa dó ẹ. ìgbà tí ìgbà tí mo ti lọ skul yẹn à ní fọ́ọ̀mù bọ̀ ìgbà tí mo ti mi ti wá ṣaláìsì wọn mm. ò wá pè mí mọ́ wọn ò fi pè mí mọ́. gbogbo ìgbà yẹn tó fi máa dé skul ó ti di o ti wá o ti wá gbádùn oko gan nígbà yẹn ó dà pé olóò concentrate bó ṣe o ṣe tán ní school. mi ò ṣe tán ẹ̀gbọ́n kan tí mo sọ mo ní mi ò lè concentrate débi pé màá fi ṣe tán I couldn't gbogbo ọpọlọ mi bí kí wọ́n ọkùnrin ni mi ì lè concentrate mọ́. so lọ́rọ̀ kan ṣá o ti wọ yunifásitì already. bẹ́ẹ̀ so nǹkan tí ọkọ màmá ẹ̀ ṣe fún ẹ nípa tó ṣe tètè introduce ẹ sí oko yẹn kò jẹ́ kó lè concentrate àfọ̀rọ̀ hmm. oko ò wá fojú síwì ẹ̀. kò jẹ́ kí n lè concentrate because gbogbo ìgbà lọ́jọ́ máa ń ṣe anytime tí wọ́n ti tó dé láti school nígbà tí mo ṣe ń lọ secondary school mo máa ti máa ronú ẹ̀ sílẹ̀ pé àtìmádélé ah, máa ń ṣe nǹkan báyìí kò tiẹ̀ jẹ́ kí n lè think straight. ẹ bọ̀ yunifásitì tó lọ kò ń ṣe ṣé yunifásitì èkó ló lọ ni débi wípé ìgbà tó lọ sí yunifásitì ò ṣáà rí mọ́ nígbà yẹn kí ló dé tó tún wá lè concentrate. Eh, mi ìrí mọ́ but mo rí ọkùnrin mi kò mí pé òun gangan mi ìrí mọ́ but eh, ọkàn mi ti máa wà nù pé kí ni pé kí ni gíga ṣe ni. so gbogbo ìgbà tó wà ní skul yẹn ò lè ṣe kó má dòkó lójúmọ́. kò pọ́síbù kò pọ́síbù ìgbà tó ti yá gan àwọn àwọn tó jẹ́ bíi colleague tó jẹ́ bíi ọ̀rẹ́ mi kó súnmọ́ mi. Mm wọ́n believe pé bóyá mo mọ̀ọ́mọ̀ fẹ́ ya bí olóṣó nítorí ìgbà tó dé stage tí mo di pure olóṣó hmm. kò ṣe é torí owó but mi ò máa ṣe ni ṣá. so at the end of the day nígbà tí o ṣáà láti drop out ní school o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dókó káàkiri eh. báwo lo ṣe wá ń jẹun ṣé o wá bẹ̀rẹ̀ sí ní ta ara ẹ láti jẹun ni àbí báwo lo ṣe wá ń jẹun. kò ń ṣe pé bí àmòhún definitely tan ara mi ìgbà tí mo ti wà ní skul yẹn hmm. ẹ mọ̀ gbogbo ẹ̀yin wá kí mi lé kí ni ìdókò kí n gbowó náà ní láti gbowó ọ̀hún màá fi ra nǹkan tí mo bá fẹ́ náà ni kò ṣe pé bí owó yẹn ni mo rí lè wá all about but kí lè fi yẹn sí abẹ́ ẹ̀ pé kó má yà bíi pé olúwa ẹni ní fáǹsì tán sí àdúgbò hmm. débi pé àwọn ọmọ tí ò tó yàn lèèyàn tún pé màá tún máa pè pé máa máa fọwọ́ pa lára títí òun ni mo fi wá decide tí mo fi wá ṣe olóṣùn. oh ok kó má bàdà wípé ọkọ̀ ń dú ẹ lásán so ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe olóṣó. bẹ́ẹ̀ni ó wá bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ aṣẹ́wó. bẹ́ẹ̀ni mà. ọdún mélòó ló wá fi ṣiṣẹ́ aṣẹ́wó yẹn. ìgbà tí wọ́n tún wọ́n bí age of twenty five twenty six mo tún wá discover pé láìpẹ́ mo ti ń ní problem ìgbà ló tún wá ń ká mi lára gan bíi pé kí rẹ́yàn bá sọ bíi kí rẹ́yàn sọ tí mo yìn fún but kò sí kò fẹ́ràn tí mo fẹ́ sọ fún ìgbà ni mo wá gbà ní problem tó yẹ pé ti má ṣe kọ́ báyìí bíi kí n di ẹgbà kí n nu ara mi ni. Hmm. so nísìnyí báwo lo ṣe wá ń cope ṣe ti wá báwo lo ṣe wá ń cope pẹ̀lú ọ̀rọ̀ ẹ torí o sọ fún mi pé o ti ní boyfriend tó love ó ní ṣùgbọ́n ìyẹn ò kill ọ̀jẹ̀. Ah, mo ní boyfriend hmm. mo ní boyfriend tí mo love bíi two months ago la meet. Hmm. so ìgbà tá a ṣe kọ́kọ́ méètì ni mo ṣe ń hùwà mi náà but ó jẹ́ ẹ̀kọ́ tó nífẹ̀ẹ́ mi gan tó ti ká mi pẹ̀lú ọkùnrin bí ẹ̀mẹjì rí hmm. ó dẹ̀ bẹ̀ mí ó tún bẹ̀ mí pé à ah, kí má ṣe pé wáì tí mo ṣe ń ṣe báyẹn pé mò ń ṣìtì whereas kò mọ nǹkan tó tó ń go on pẹ̀lú ẹ̀ kò mọ nǹkan tó ń ṣe mí ìjẹ́ o kò mọ nǹkan tó mọ kàn ń go through. okay so i'm now trying all possible means just to hold that relationship but like a month nsìn mo ṣáà ń wọ máa masturbate almost every day but mi ò ní ní sex yàtọ̀ sí pẹ̀lú òun. bọ tó o bá tó o bá ma tó o bá ma ọjọ́ méjì ò lè kọjá ká má hmm. ríra. ọjọ́ méjì ò lè kọjá kẹ́ má dòra yín pẹ̀lú ẹ̀ bẹ̀ tó o bá masturbate ìjẹ́ o lè survive ẹ̀ tó o bá masturbate ìjẹ́ o lè mú ara dúró tó o bá masturbate ìjẹ́ o lè mú ara dúró. rárá o rárá o masturbate gan kò ṣe normal masturbate sí ara kùkúmbà ni kò ṣe. o kò ṣe pé o máa fọ́ ọkọ rẹ o máa ra. ó kè tiẹ̀ ni pé kí nǹkan ṣáà ti wọnú òbò ẹ̀ mílíkì kan ṣàwọ̀ bẹ̀yìn normal ṣàwọ̀ mílíkì kan ṣàwọ̀ bẹ̀yìn. so tó bá masturbate ń sin o máa ń láti ra kùkúmbà so everyday ló ń lo kùkúmbà ń day. everyday everyday. àfijọ́ tí boyfriend ẹ bá dó ẹ. ohun ìgbà mi gan tó bá ṣetán tó bá lọ ìyẹn ò ní ìdí pé bí àmì ìwé tó ṣe náà màá tún masturbate. now ìjẹ́ tó bá lo kùkúmbà yẹn ṣé o máa ń come mo máa ń kọ́ mo máa ń kọ́. tí ọkọ tí boyfriend ẹ bá dó ẹ ṣé o máa ń kọ́. mo máa ń kọ́ mo máa ń kọ́. ṣé tó bá wá kọ́ ṣé nígbà tó bá lọ yẹn ara ẹ tún máa ń gbé ni àbí òbú ẹ máa ń ré pé kí nǹkan tún wọ ọbẹ̀ ni. ọkàn mi á tún lọ síbẹ̀ ni tí ọkàn mi má tún ti lọ síbẹ̀ màá ṣàkóso ṣe ni ọkàn mi á tún lọ bẹ̀. so tí bá ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ kó tó mì boyfriend ẹ̀ ó kó mélòó ló ń dó lójúmọ́ ẹyọkan méjì ní ẹyọkan bíi méjì. méjì yẹn ṣé ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ àbí ẹ̀ẹ̀mejì ọkùnrin kan. ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ọ̀tọ̀. ìjọ lè ka iye okó tó ti dó ọkùnrin tó ti dó ẹ. tí wọ́n ní kí n kà á ọkùnrin àtàṣiṣẹ́ tó àkọjá pátì ṣáàbí going to forty báyẹn. going to forty ẹ̀ẹ́mélòó ló ti ṣẹ́yún. afẹ́ tó bẹ́ẹ̀. afẹ́ tó forty Ah, mi ẹ̀ẹ̀mẹ́ta eh, ni mo ṣẹ́yìn ẹ̀ẹ̀mẹ́ta torí mo ń lo family plan mi sì bí mo sọ fún mi pé òun ṣe oyún yẹn because o mọ àwọn tó fún ẹ lóyún. mi ní mọ̀ mi ní mọ̀ actual person tó lóyún. o ò ní mọ̀ actual person tó lóyún. bẹ́ẹ̀ni. ẹ mélòó ló ti wá ní infection gbogbo ìgbà ni mo máa ń treat infection kò ṣe pé bí a bóyá mo sinmi but mo mo believe pé correction is better than cure so all the time mo máa treat infection all the time. ẹ̀mẹ́ ló ló ti rí gangan tó fi treat ẹ̀ tí o máa ń lo condom. ah rárá o. kí ló dé tó kí n lo condom o máa ń prefer o ṣé o máa ń prefer kí okó yẹn kí flesh yẹn kan ara ẹ gangan ni o ṣe kí n lo condom àbí o kàn tẹ̀. ẹ eh, mo máa ń prefer torí mi ìṣe ni má lo condom náà má dàbí pé mo mo ti bẹ́ẹ̀ tì ní kò lè dàbí kíní so o máa ń lo condom so relationship to wà nínú ẹ̀yìn sìn kí intention ẹ hmm. pẹ̀lú relationship yẹn Ijo fi pé o lè cope Ijo fi pé tó bá fẹ́ ọmọkùnrin o ò cheat Abi o ò fi pé yẹ kó treat addiction yẹn náà Abi o fi pé tó bá fẹ́ ọmọkùnrin o ò cheat o lè jókòó pẹ̀lú ẹnìkan. Ah, àǹtí yẹn káyìí mi ò mọ yẹn mi mọ nǹkan tí mo lè ṣe sí tí ò tẹ̀ twenty one now twenty nine years old ọjọ́ ti lọ lórí mi. ẹyin jẹ́ o rò pé o lè jókòó ti ọkùnrin yẹn nìkan tó bá fẹ́ ṣé ò ní máa dókòó mi mọ́ lára. mi ò mọ mi ò mọ torí mo ti ṣe irú ẹ̀ rí mo ti ṣe rí for like bíi going to two months kó tó di pé mo tún padà sí normal way behaviour mi. kí ló dé tó fi padà sí normal way ṣé o ò lè cope ni. ẹnì yẹn tẹ̀ tún wá ṣe nǹkan tó tún wá dùn mí ó tún break ní àtúnyí ó tún so wọ́n padà sí normal way òní. now ìjẹ́ ìjẹ́ ọkùnrin uh, ṣé in the ex ní uh, course of your experience ṣé ọkùnrin méjì ti dó ẹ pọ̀ rí. ọkùnrin mẹ́ta. ọkùnrin mẹ́ta ti dó ẹ pọ̀ lẹ́ẹ̀kan náà rí. bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe ṣe níbo lẹ ti ṣe ìgbà wo lẹ ṣe. bọ̀bọ̀ yẹn hmm. mò ń fẹ́ ni bí ẹlẹ́gbọ̀n bí mo pé mò ń fẹ́ ọ̀pọ̀ hmm. ṣe fífẹ́ báyẹn náà fífẹ́ dídóra yẹn náà ni. Mm so there was a day mo wá lọ sí ọ̀dọ̀ ẹ̀ mo ṣèwádìí ọ̀dọ̀ ẹ̀ ló wá ní kí n jọ ò pé àwọn àtàwọn ọ̀rẹ́ òun làwọn wá sí pé àwọn ọ̀rẹ́ òun méjì kan wà ń bí wọ́n fẹ́ wá ṣe nǹkan nǹkan kan mo ṣáà ní mo ti gbọ́ fún bàjẹ́ òru abájọ ń ṣe abájọ ń ní fọ́ọ̀n hmm. bàtà ṣe ń ní fọ́ọ̀n tó ti ṣe tẹ̀ tó ti lọ sùn bọ́ọ̀rẹ́ kan tó ṣe sùn náà tó ṣáà ṣe ó sígbà sí mi ó ti ṣe sígbà sí mi kò dẹ̀ kí ń rẹ̀ mí bí mo ṣe tó. ok kò kí ń rẹ̀ tó bá ń dùn ẹ kò lè rẹ̀ mí o kò rẹ̀ mí. ok mo ń gbọ́ ìkan ti ṣe tiẹ̀ ó ti lọ sùn ọ́. bí ọ̀rẹ́ yẹn tún ṣe sígbà sí mi mímí àti ẹ̀ náà bá tún ṣe náà sọ ìpè àwọn ọ̀rẹ́ yẹn gan ti sọ fún tẹ́lẹ̀ wọn kàn mọ́ bá ṣe sọ fún mi ni báwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe ṣàṣe jí nìyí tó dàbí pé wọn ò tiẹ̀ bá mi sọ sí ọ̀rẹ́ tí mo wá bá gan tó fọwọ́ pa mí ní ọmú bí mo ṣe gbà náà nìyẹn. so ní ìkan eh, ti ṣe tiẹ̀ ó ti lọ àwọn méjì wá ṣe tiwọn pọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ló padà ṣe papọ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta báwo kí ni ìwọ wá ń ṣe láàárín àwọn mẹ́tẹ̀ẹ̀ta. tí kan bá fokó sí mi ní tó bá fi okó sí òbò mi hmm. nǹkan lè máa mu ọmú mi tí hmm. máa fi okó kan ṣeré nǹkan lè máa dó mi tí máa sọ́ọ̀kì kan kí kan máa fọmú mi ṣeré hmm. àtàṣe bẹ́ẹ̀ sílẹ̀ sí mọ́ tí kan bá rẹ̀ tún ti yọ okó ní àtúntò kó bọ̀ ṣé gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn bọ́ ṣe ń da omi ra òun yẹn ṣé inú òbò ẹ̀ náà ń dà sí àbí wọ́n ń dà sára ẹ̀ àbí wọ́n ń dà sẹ́nu ẹ̀. ó dà sára mi ní ìdá sára mi ní ìdásẹ̀ sílẹ̀ torí mo sọ fún ọ pé kẹ́nìbọ̀dì máa ń da nǹkan sọ sí mi lára. so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn nígbà tí wọ́n dú ẹ tán ìjó rẹ̀ àbí okó tún sì wù ẹ́ dó. pàtílẹ̀ tún mọ́ gan mo tún ṣe é àtúnṣe tí mo tún fi lọ ni lẹ́yìn àtúnríra bíi ẹ̀mẹ́rin àwọn mẹ́tẹ̀ẹ̀ta lẹ́ǹkan náà. ẹ ìgbà tó yá àwọn méjì yẹn gan wọ́n tún wá lẹ́yìn a tún jọ ṣe. so àwọn méjì máa do ẹlẹ́ǹkan náà àwọn mẹ́ta máa do ẹlẹ́ǹkan náà so nísìnyí báwo ìjẹ́ òfin pé o need help pé láti get over your addiction kó o tó ní relationship rárá. ṣé ìbálẹ̀ ẹ̀pà sílẹ̀ ká mi ò ní pè yín mo ní ìdí ẹ̀pù yìí ó ti sú mi ní mi tó fẹ́rẹ́ kí kó kí tó padà sínú kinní yẹn mọ́ ni mo help gangan ni mo ní tí mo fi pè é. ẹ eh, bọ nísìn kó ṣe mọ pé my dear nísìn bó ṣe wá discuss ẹ̀yìn sìn báwo ló ṣe feel náà nísìn ṣe mọ̀ pé olóòrí yàn sọ fún báwo ló ṣe feel bó ṣe open up nísìn. àtìgbà tí mo ti kọ́kọ́ ṣe voice note tí mo ti send voice note sí ní pẹ́ẹ́tì ẹ̀ka yẹn lásán I feel relieved látọ̀sán yẹn ọkọ mi kọ́kọ́ balẹ̀ mi ò fẹ́ masturbate láti ọ̀sán tí mo ti ṣe voice note sí yẹn mi ò fẹ́ masturbate. o ò ṣe jẹ́ kẹ́mi àti ẹ nísìn good now tó ti pọ̀ now tó ti pọ̀ àtọkàn ẹ jẹ́ kẹ́mi àti ẹ ka kọ́kọ́ mm. tiẹ̀ kọ́kọ́ ṣe talk therapy náà torí the other lady tó mm. gbọ́ the other lady tó gbọ́ kéèsì ẹ̀ yẹn ìyẹn ti lọ kúrò ó ti kúrò ní mm. date site yẹn nísìn ó ti ń plan ó ti ń reduce àwọn ọkùnrin yẹn díẹ̀díẹ̀ nísìn tó ti jẹ́ pé voice note tó send sí mi lásán tí mo gbọ́ ó fún ẹ ó wà jẹ́ kó wà relieved jẹ́ kémi àti ẹ máa sọ̀rọ̀ all the time kò tiẹ̀ kọ́kọ́ try mi ní pé kò try wípé kò má masturbate o torí mi lè ní pé kò stop immediately tó bá jẹ́ pé ẹ̀ márùn-ún àbẹ́ ẹ̀ méje ló ń ṣe ní ẹ̀ méje lọ́sẹ̀ kò kọ́kọ́ reduce ẹ̀ sí ẹ̀ márùn-ún ẹ̀ márùn-ún yẹn kó lo kùkúmbà lẹ́ẹ̀mẹ́ta kó wá lo ọwọ́ lẹ́ẹ̀mejì ká kọ́kọ́ máa ká kọ́kọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ká reduce ẹ̀bẹ̀ ó mọ̀ pé ó ti dọ̀rẹ́ mi sìn ó ti dọmọ TNT so mi ní fiẹ́lẹ̀ nísìn sórí relationship to níyẹn wà á kọ́kọ́ try mm. wà á bó máa ṣe lo bọ̀bọ̀ yẹn wọ́n ẹjọ́ máa lora yín ni o ò ní mind that dùn ẹ dáadáa because ti ò bá sí ń bẹ̀ ó máa padà because o ti sọ pé ọdún mélòó ló fi ṣe olóṣó. a lobbyist five to six years mo lo ti ń ṣe ṣo ní hòtẹ́ẹ̀lì ṣo ní ilé tó ti ń ṣe ni. rárá o rárá o rárá. báwo lo ṣe máa ń ṣe. ọmọ ilé náà ilé náà ni. ó máa gbé ẹ lọ. tí tí anybody bá tòsí mi pé àmúfẹ́fẹ́ kíní kan máa sọ pé má fẹ́ mi olóṣù ni mí. wàá sọ fún ọ pé olóṣù ni ẹ pé kó má fẹ́ tó bá ti tó tó bá eh. ti dó ẹ tó wàá sọ fún ọ pé kó bẹ ẹ̀sùn kan fún ẹ lówó ẹ. Eh. wàá wá lọ bá wọn nílé ẹrù ò ẹrù ò kí n tó bá nílé ńkọ́ níbo náà máa ń gbé ẹ lọ hòtẹ́ẹ̀lì. ṣé. àwọn tó máa ń invite ẹ ṣé hòtẹ́ẹ̀lì náà máa ń gbé ẹ lọ. ẹ mi ì lẹ́nu nílé nílé ní tó sọdún. ìjẹ́ àti ríbi tí o ti lọ ṣe olóṣó fún ọkùnrin méjì mẹ́ta pọ̀ rí. Ah, rárá rárá. ok now n tí mo fẹ́ ṣe fún ẹ tájọ máa ṣe fúnra wa you will help me to help you mi ò ní help ẹ okay. in isolation but mo lè aṣọ ẹ pé Ọlọ́run á fún wa ṣe but ìmọ̀ràn wo ló máa fún àwọn mm-hmm. òbí àtàwọn obìnrin bíi tiẹ̀. ìmọ̀ràn tí máa fún wọn ni wípé mm-hmm, kí everybody kó mú ojútó ọmọ ẹ̀ dáadáa hmm. tí ọmọ bá whisper tó bá ṣe kó kó kó kó kó go deep kó kó take it personal kó kó mọ nǹkan tó mean torí gbogbo ìgbà tí mò ń sọ yìí i wish pé mo sì wà láyé ń sùn àwọn náà á rí mi ń gbà nǹkan tí mo máa ń bá wọn sọ nígbà yẹn màá sọ fún wọn ah, dádì yìí wọ́n ń fọwọ́ kàn mí wọ́n ń ṣe kinní kan wá níyà ah, kò mí ni ó bírú mi kinní kan hmm. kinní kan àgbàlagbà ní nǹkan kan wọ́n á ṣọ́ọ̀tì mi up wọn ò tẹ̀ ní wọn ò ní rò ó so kí àwọn òbí kó mójútó ọmọ wọn right from childhood láti kékeré ní kẹtì make your kọ́ mú ọmọ ẹ ní ọ̀rẹ́ ẹ àmọ́ ní èèyàn tó jẹ́ pé tí ìṣòro bá dé ìwọ ló máa lè kọ́kọ́ sọ fún kò ṣe pé ìwọ ló máa máa sá fún because mo sì ní kọ́nà kó tẹmọ sáfẹ́fẹ́ rere wọn ò ṣe lẹ̀ pé kí n sọ fún wọn wọn ò ṣe é lẹ̀ pé kí n sàn kan fún wọn ìjáyà ni wọ́n ṣàkó ìjáyà yẹn dé bí bá gbọ́ kí n kan máa pààyàn máa fọ́ ẹ. ìgbà tí kinní yẹn ò jẹ́ kó lọ sí school kí ló wá ń ṣe pẹ̀lú láìvẹ̀ ṣó níṣẹ́ tó ń ṣe. ṣé nígbà yẹn. nísìn. wọ́n nísìn mò ń ṣiṣẹ́ but iṣẹ́ tí mò ń ṣe mò kàn ń ta aṣọ tààràtà. gbogbo ẹ̀ náà ká mo flag ni pé kó má di pé camouflage iṣẹ́ wo gangan iṣẹ́ wo gangan ló wá ló wá yàn láàyò tí iṣẹ́ taṣọ ta bàtà bá jẹ́ camouflage iṣẹ́ wo gangan ló ń ṣe lábẹ́lẹ̀ tó ń fi iṣẹ́ bàtà yẹn camouflage fún ṣẹṣẹ olóṣó yẹn ni. mi ò wá ṣe mọ mi ò ṣe mọ eh, ó má di pé bóyá wọn rò pé èèyàn ò ṣiṣẹ́ kankan ládùúgbò ni eh. mo kàn fi ń ṣe because tí wọ́n á ṣí ṣọ́ọ̀bù gan mi mo bóyá mo lè concentrate àti máa jòkó síbẹ̀. àfi tó bá dóko àfi tó bá dóko Mm, torí tọkọ mi bá ti lọ bẹ̀ màá ṣàfẹ́ ṣe nǹkan kan ni. o ò ṣe try láti tó bá ti work on yourself ó mọ̀ pé bó ṣe wà ó láti tètè bímọ mo fi pé tó bá bímọ tó bá ní relationship yẹn tó mú dání dáadáa mo fi pé tó bá bímọ ara ẹ̀ á wálẹ̀. Mm. Ah, bóyá mi mọ. ìjẹ́ o wà lóní ìjẹ́ wà lórí any drug. Ah, rárá o. o ò kí ń lo any drug. àtọ̀. Okay. Okay, màá bẹ́ẹ̀ sọ̀rọ̀ padà later. ẹ̀yin ẹ̀yin òbí free information ni mo ń fún yín tá a bá gúnyán sínú ewé tá a sebẹ̀ sínú àpò inú epo ẹ̀pà ẹni máa yó ayó the last voice note tí mo fẹ́ play yìí mo fẹ́ play ẹ̀ kí ẹ̀yin òbí ẹ̀yin ìyàwó lé tẹ máa ń sọ pé kí ìyá ọkọ yín lọ máa wẹ̀ fún ọmọ yín obìnrin ẹ máa gbọ́. wẹ̀ fún ṣé ìwòwò lẹ́yìn wà ni. mo máa èmi máa ibà tí èmi bá kí n tó lọ iṣẹ́ máa wẹ̀ èmi wà ní hòhò. òun náà wà ọmọ ọdún méjì yẹn náà wà ní wòwò. ọmọ ọdún méjì wà ní hòhò she can't talk she doesn't know any ìmọ̀ kò tẹ̀ tí máa rìn ṣé first time tó dẹ̀ máa ṣe ni first time tó máa ṣe tó máa di oko yín mú nìyẹn. Eh, first time ọjọ́ bóyá consciously or not consciously first time ni so. bọ̀ báwo ló báwo ló ṣe ṣẹlẹ̀ gan. kò sí much just that mo máa mo máa wẹ̀ fọmọ so àṣẹbímọ eh, náà ni oh, eh, ní first born kò wọn yà náà lọgbà lọ́wọ́ ara wọn oh, so so mi máa ń pẹ fún ọmọ kejì yẹn so wọn á lè máa in tó ṣẹlẹ̀ sí eléyìí ni wípé ìyàwó ní ọmọ kékeré ó wá ní kí ọkọ kó lọ wẹ̀ fún ọmọ òun obìnrin bàbá bàbá ẹ̀ máa ń wẹ̀ fún ọmọ yẹn ọmọ ọdún ni wọ́n jọ máa ń wẹ̀ pọ̀ bàbá mo sọ fún pé kò yẹ kó ṣe bẹ́ẹ̀ but òun ò mọ̀ ó kàn ṣe é kò ṣe pé ó ní nǹkan kan láti ṣe but mo kàn fẹ́ sọ fún yín pé òbò tó wà nínú òbò tó wà lábẹ́ ọmọdé obìnrin òun ló máa dàgbà tó máa tí òbò yẹn máa dàgbà mọ́ ẹ má máa take chances ẹ má máa take it for granted Baba yẹn ló ń wẹ̀ fún ọmọ òun ọmọ ọdún méjì níjọ́ kan olókọ̀ gba okó òun mú hello. mama ẹ kalẹ̀. ẹ kalẹ̀ o. ẹ kalẹ̀ ma ẹ kó ètò ma. ma. ọlọ́mà ọlọ́mà fún iṣẹ́ lágbó ọlọ́ọ̀ ní sísọ. àṣẹ olódùmarè àṣẹ àlejò tó fẹ́ sílálẹ̀ ìyá náà wọ́n ṣe ẹ̀fọ́ bí wọ́n gẹ́gẹ́ sí ẹ̀pẹ́ ẹ̀pẹ́ sọ inú mi dùn gan-an àlejò ní people learn from their mistakes wọ́n sọ sẹ́rí mi wà mí nípa fún mo tẹ̀lé mo kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ yìí mo tún kọ́ lọ́dọ̀ ọba Solomon ọba Solomon máa ń sọ kíríkọ yìí pé ṣé kí ẹ mú ẹ bìrì àbọ̀ bẹ́ẹ̀ kó máa yẹ pé o kó lélẹ̀ tó bá ti lọ bá obìnrin tó bá ti dó máa lóyún ni ó bá yí ẹ̀jẹ̀ ni ẹ̀ as early stage ó dẹ̀ máa yẹ pé obìnrin ọmọ ọmọ tó pé òbò lélẹ̀ yìí báyìí kọ́ ọkùnrin yìí ń sẹ́ńbà kó tọ́ ọ̀bọ̀ àbí kó máa tọ́ ọ̀bọ̀ pé mọ́mí ẹ̀ ṣé èmi ẹ̀gbẹ́ wọ́n ti ta máa ń ta ní ni pé ayé ti ti change ẹ jẹ́ kó mo wá jẹ́ best friend wa tó yẹ mà. Hmm. ẹ mà kó ọmọ lára jẹ. ẹ ṣe gan. ó lóun ń wẹ̀ fún ọmọ òun. ẹ̀yin bàbá ẹ yé wẹ̀ fún ọmọ yín obìnrin mọ́ olórí burúkú wọn wọn. ó lóun ń wẹ̀ fún ọmọ òun obìnrin ọmọ ọdún méjì òun wẹ̀ ní wòwò ọmọ òun obìnrin wà ní wòwò ó máa ń wẹ̀ ọjọ́ máa ń wẹ̀ lọ síbi iṣẹ́ òun fojú wo pé ọmọdé ni ó lóun dẹ̀ ń wẹ̀ fún ó ló dẹ̀ gbá òun ló kó mu oníjọ́ ẹ̀ ló ń pe màmá ẹ̀ pé láyé òun ò tún wẹ̀ fọmọ yìí mọ́ ẹ̀yin bàbá ẹ yé wẹ̀ fọmọ yín obìnrin mọ́ ẹ yé fún in tó bá máa kọ́ ẹ kọ́ ní déèjì because tí ọpọlọ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní wẹ̀ fún tí ọpọlọ ẹ bá ti ń grow bó ṣe ń grow sí lọpọlọ ẹ ń grow sí a máa retain àwọn nǹkan tí ò yẹ kó retain sínú ọpọlọ ẹ òun ò kákún torí ìyàwó ń ṣiṣẹ́ ó ṣe ń tọ́ ọmọ lọ́wọ́ O wa fe sáré help ìyàwó ẹ̀ bọ́ tó bá ma we fún gan máa wẹ̀ fún ní wòwò èwo la bọ̀rọ̀ bọ́ sí wòwò nínú bathroom pẹ̀lú ọmọ obìnrin ọmọ ọdún méjì kẹjọ máa wẹ̀ kò sì torí pé kò mọ nǹkan kan irọ́ ni computer age la wà irọ́ ni ẹ yé máa ṣe mọ́ mi ní kẹ́ má wẹ̀ fún tó bá e ti tó stage kan gan ẹ má ṣe mọ́ ẹ má ṣe mọ́ èṣù ní agbára kò nígbàlà bẹ́ẹ̀ bá tiẹ̀ máa ṣe ko ń ṣe pé kò wà níwòwò Ko ma wẹ̀ fún ọmọ ẹ ọmọ ọdún even ko ọmọ ọdún kan kò wà decent enough Ko wa appropriate at all ẹ yé ṣe mọ́ ẹ̀yin ìyá mo mọ̀ọ́mọ̀ mu eléyìí fún yín mú wá fún yín ni o ẹ ẹ tí ì gbọ́ nǹkan kan o kékeré sì lélẹ̀ tí bá wà ní very good mood mo ní case tí mo fẹ́ gbé wá mo ní case tí mo fẹ́ gbé wá ṣe rí bí stepfather yẹn ṣe bàrìn àjò ọmọ yìí jẹ́ ọmọ tó wà ní yunifásitì tó ń láti kúrò ní nítorí pé wọ́n ti expose ẹ̀ sóko bàbá yẹn dis virgin at the age of twelve ìyá yẹn rí ẹ̀jẹ̀ wọ́n parọ́ fún wípé ẹ ó rí period ni kò tiẹ̀ kí ẹ̀ ó pack ẹ̀ up wọ́n dẹ̀ ṣe títí títí àfikú kò gbọ́ nǹkan ẹ wo pain tí ọmọ yẹn ti go through ẹ wo pain tí ọmọ yìí ti go through ẹ̀yin ìyẹn láti wà vigilant ẹni ẹ wo ọmọ lady tó ń tọ̀ lé yẹn náà nǹkan tó bá ìrìn àjò ẹ̀ náà jẹ́ ìrìn incest náà ló bá ìrìn àjò ẹ̀ jẹ́ nǹkan tó bá àrìn àjò ẹ̀jẹ̀ nìyẹn mo sọ fún yín pé mo ní àwọn nǹkan tó pọ̀ lọ́wọ́ àwọn àgbọ́ya tí n bá ti ṣe update sórí page mi ẹ má má má bẹ́ẹ̀ ọpọlọ mi pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ gbẹ́ lọ́sàn yẹn mo ti block yín o bẹ́ẹ̀ ọpọlọ mi ó ń ṣiṣẹ́ ibi tí ó wà sí ti yín ó jìn ìyàtọ̀ ẹ wà gbòrògbòrò gbòrògbòrò jìnnà síra wọn ní tó bá ti lè mú ẹ comment bẹ́ẹ̀ yẹn mo ti rí pé ọpọlọ ẹ ò ṣiṣẹ́ bí ọpọlọ mi ẹ má fira yín wé mi ní gbogbo ọ̀nà ẹ má fira yín wé mi tí bá ti gbé nǹkan sórí péjì mi àwọn ọlọ́pọlọ pípé mo máa ń rí nínú kọ́mẹ̀ntì tó máa ń kọ̀mẹ̀ àwọn tọ́pọlọ wọn ti kú tó mo máa ń block yín ni bó tó bá mọ nǹkan tó máa sọ ṣé pé hmm, ó ga o ìbéèrè wo leléyìí ah, Ọlọ́run ṣàánú wa ò kó kúrò ń bẹ́ẹ̀ má leave jẹrù èmi ò kí ń ṣe the type tí ò kí ka comment o i go back on that page on a regular basis mo dẹ̀ máa on a regular basis mo dẹ̀ máa ma wo page mo máa ka àwọn comment yẹn lẹ́yọ kọ̀ọ̀kan tó bá ti make àwọn comment tí ò ní ọpọlọ nínú báyìí máa ṣá ẹ sí ni so mi ò ń the type tí ò kí ń lọ sórí page mo máa ń mo máa monitor comment yẹn gbogbo eléyìí ṣe tá a bá ṣe mo máa lọ jókòó ti kọ́mẹ̀ntì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan so ìwọ tó bá mọ̀ pé o sì fẹ́ máa jàǹfààní ṣó yìí tó ti fi àwọn kọ́mẹ̀ntì òfò mu kúrò ń bẹ̀ because máa ṣá ẹ sí gálò ni máa ṣá ẹ sí gálò ẹ jẹ́ ká kọ́gbọ́n kó dẹ́doko àti kó dẹ́dòbò àti ṣàbàríkòlò ẹ̀yin nàìjà mo ní kẹ́ má pè mí mọ́ ṣàbàríkòlò ti ń ṣiṣẹ́ ní nàìjíríà ṣàbáríkò ló ti ń ṣiṣẹ́ ẹ lè rí pound bẹ́ẹ̀ but bá lo káàdì yín ó máa convert ẹ̀ fún yín then ìwọ ọkùnrin tí òun fìtìná tí ìyàwó tí ebi ń pàyàwó ẹ tí yà ń jẹ you have to give me reason tí ìyàwó ẹ fi máa wá bá mi tí mi fi ní fún ní kó dẹ́doko tó ń fìyà jẹ tó ń fi kún mu ẹ̀kan tó ò do dáadáa tó tún fún ní tó tún fìyà jẹ wàá sọ reason fún mi tí mi ò fún ní fún ní kó dẹ́doko ìwọ ìwọ obìnrin náà tó ń fún ìyà jẹ ọkọ tọkọ máa wà nílé tó máa gé ka jẹ tá máa wa ikú mu tá máa sunkún lẹ́yìn wàá sọ rízì fún mi tí mi fi ní fún ọkọ ẹ ní kó dẹ́dòbò gbogbo wa ló wà àmọ́ ìgbà tá fẹ́ lò láyé ṣe rí gbogbo ariwo yẹn ipa kò jọ kò gbọ́sùtì lọ̀rọ̀ mi orí ẹlẹ́kùn ló dàrú tó o bá put home ẹ iná dà tó bá put house ẹ iná dà ìyàwó ẹ ò ní wá fẹ́ kò ní wá bá mi fún ṣàbàrí kò lò tó bá put home ẹ tí ó dà ọkọ ẹ ò ní wá bá mi fún ṣàbàrí kò lò lọ tọ́jú ilé ẹ lọ gbájúmọ́ ilé ẹmí kọ́ ni problem yín ẹ̀yin ni kẹ́ lọ di ilé yín mú bẹ́ẹ̀ bá di ilé yín mú the fear of jabari kolo is the beginning of wisdom tẹ́ ẹ̀ bá di ilé yín mú tẹ́ ẹ̀ bá di ilé yín mú tó o bá pọkọ ẹlẹ́kún tó bá wá bá mi màá fún ṣàbàrí kò lò fún ní kó dẹ́dòbò tó bó o bá tọ́jú ìyàwó ẹ̀ dáadáa tó o jẹ́ kó tó o sọ di alábàárù ọ̀sán gangan tó o sọ di ẹni tó ń tògì tó o sọ di ẹni tó ń ta láńbẹ́bẹ́ tó o sọ di ẹni tó máa máa tọrọ jẹ tó o fẹ́ sọ di ẹni tó jẹ́ wípé tí o ẹ jẹ́ kí dáàdì wá dé tó o dò tó o fún ní live tó o bá wá bá mi màá fún ní kó dẹ́dọ̀ kó gbogbo ẹnu ni mo fi sọ ẹ lọ kú tí o bá tẹ́yín lọ́rùn ẹ lọ kú lọ tọ́jú ìyàwó ẹ tó bá tọ́jú ìyàwó ẹ kò ní wá bá mi àwọn questions kan wà gan tí màá béèrè lọ́wọ́ ẹ̀ fúnra mi mi ò ń ṣe mi ò ń ṣe ọ̀bàyéjẹ́ mi ò ń ṣe ọ̀bàyéjẹ́ tí obìnrin ò bá work láti ṣèta mo máa sọ fún ó à máa bá sọ̀rọ̀ tọkùnrin ò bá work láti ṣèta máa bá sọ̀rọ̀ bọ̀ wípé òun wá fẹ́ ẹ fẹ́ máa subject obìnrin sínú ìyà perpetually ẹ̀rù àwa máa bà kọ́ máa ṣá àbí wọn ò ní ṣe kó dẹ́dọ̀ kó ni ẹ ló kú. hello. hello yá. hello ma. yá. yes ma ẹ má bínú mi náà fẹ́ dá sọ̀rọ̀ tó wà lẹ́yìn. ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó náà wà ní kékeré. so láàrin step mother mi àmì step father mi. so náà kò bá mi sùn kò bá mi ṣe anything o but ó ní àwọn ìkùnsínú kan àti mo ní ìyá tó bí mi lọ́mọ mo ní sínú láti gbà yẹn hmm. wípé tí kò bá ṣe pé wọ́n fi dáàdì nílẹ̀ wọ́n lọ fẹ́ lómi ni wọn ò ní máa ro èrò burúkú. mo máa pe lady yẹn padà bọ́ ẹ jẹ́ kí n pe ẹni tó pè mí. ẹ má gbàgbé global money transfer ń tèmi ń lò náà nìyẹn gbogbo èyí tẹ fẹ́ transfer owó fún Christmas tẹ fẹ́ fáwọn èèyàn lówó ẹ lè download app wọn lórí Play Store Apple Store àbí kẹ́ pè wọ́n sórí plus four four seven four eight three three eight four five eight four plus four four seven four eight three three eight four five eight four tẹ bá ní any problem any issue come back to me mo ń sọ fún yín ni pé ah, wọ́n wà reliable wọ́n wà tested and trusted come back to me if you have any problem with them Eh, plus four four seven four eight three three eight four five eight four Okay, kẹpù wọn sórí zero two zero eight five nine one three one one one zero two zero eight five nine one three one one one Lakem Beauty Empire wọ́n ṣe sale lọ́wọ́ fifty percent sale wọ́n tó bá fẹ́ ra brazilian hair brazilian gold accessories ẹ pè lakem beauty empire lórí instagram àbí kẹ́ pè wọ́n sórí plus four four seven four five nine eight eight seven three two six plus four four seven four five nine eight eight seven three two six global money transfer wọ́n wà very reliable commission wọ́n dẹ̀ wà ó wà on point ó wà reasonable tó bá lọ bá wọn ṣe òwò first time wọn ò ní gba owó free náà máa ṣe fún ẹ wọn á tún wọn á tún bless ẹ so pè wọn sórí plus four four seven four seven eh, plus four four seven four eight three three eight four five eight four. Eh, eh, àwọn èèyàn lè pè wọlé a lè gba one or two calls kó tó di pé àkọlẹ̀ kó tó di pé a lọ rédí ti pè mí padà ẹ jẹ́ kí n pè one or two calls kó tó di pé bóyá mo lọ ẹ jẹ́ kí sáré pé ẹni tó sọ pé òun ní màmá òun sínú ẹ rò pé mi máa jáyà mi ò ní jáyà tó bá tọ́jú ìyá ẹ lè lo panadol extra sórí àwọn ẹni ẹlẹ́ni ẹni tínú ẹ ò dùn tó bá wá bá mi ẹ tí ẹ rò pé máa lọ pẹ̀lú ẹkún à ń da o mi ní ṣe ẹ ló ẹ. ẹ ló ẹ má bínú. Mm. a wá ń lọ sí ìṣòro lọ́jọ́ kan mú hmm. ìmí sọ fún gbégbé kó àwọn àbúrò mi lọ́wọ́ lọlé pé mo àwọn mo wá ń jí wọn wọn dá mi lóhùn bẹ́ẹ̀ mi ṣe lọlé ni pé wọ́n láìpẹ́ òun gbàtí mádélé mo bá step padà mi ní inú ilé bí mo ṣe bá step padà mi nínú ilé ẹ̀rù bà mí lóòótọ́ mi ì tilẹ̀kùn mo ṣílẹ̀kùnlẹ̀ kò pẹ́ step padà mi náà jáde gbàtọ́ jáde bí mo ṣe tilẹ̀kùn pa nìyẹn tí àwọn àǹtí mi wá dé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbálẹ̀kùn wọ́n sí ń mo rò pé sẹ́fẹ̀dà mi ló fẹ́ wọlé ní wá sílẹ̀kùn tó mo ní àtúnṣù lọ padà àwọn àti ìwà lọ bá àwọn orí arábìnrin yìí o kò pẹ́ sẹ́fẹ̀dà náà dé òun náà bẹ̀rẹ̀ sí ń kọlẹ̀ kọlẹ̀ kọlẹ̀ kọlẹ̀ mo wá padà sílẹ̀kùn bí wọ́n sílẹ̀kùn yẹn rẹ̀ ó wá wọlé tó ṣe wọlé ó sùn sórí bẹ́ẹ̀d èmi sùn sí rẹ̀ kò pẹ́ àwọn ọmọ ìní everybody dé wọ́n ti kọ́ ẹgbàá wọ́n ti kó gi wọ́n ti kó everything wọ́n ti kó wá bó ṣe kó dé ó bẹ̀rẹ̀ sí ń lù mí nílùkulù bó ló lọ níbo ló gbà lọ kí ló ṣe fún ẹ kí ló ṣe kíní kan ó lù mí lù mí lù mí tó dẹ́sẹ̀ pé ó gbé kerosene ọ̀nà ọmọ àdáálé lórí àwọn máa sun mí níná tí mo bá jẹ́wọ́ nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé ìlú mi àwọn máa sun mí so mo ní mi kò sí kọ̀ọ̀kan mi ṣáà lè parọ́ mi ẹ̀rẹ́ mi lè parọ́ mọ́ra mi mo ní kò sí kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ kò sẹ́ni fi mi lẹ́ni ìwé ẹ̀ ó dá bá máa pa mí ẹ pa mí ó ṣàlẹ́ ṣàpàdà fi mí sílẹ̀ ọ̀dọ́ fún àtìgbà yẹn mo wá ní bad mind pé ṣé tó bá ṣe pé bàbá yìí ló bí mi ṣé wọ́n máa máa ro èrò burúkú sí mi pé ó yẹ ìnà àti bàbá yìí a ní nǹkan kan ṣe papọ̀ ní orí bẹ́ẹ̀dì àbí abára wa sùn tó o mú wá ní àtìgbẹ́ máa ń lọ́kàn pé ọlọ́run mo bẹ̀ẹ́ mi ìfẹ́ kí máa ṣí kiri níbi ọkọ mi ìfẹ́ kí n fẹ́ ọkọ kí n bímọ fún mi kí lọ́rọ̀ ẹ bá dé sí kí lọ́rọ̀ ẹ bá dé ọ̀rọ̀ tó ń sọ yìí kí ló bá dé. wípé ọ̀rọ̀ tẹ́ sọ yìí pé ó kọ́ mi lẹ́kọ̀ọ́ pé nísìnyí mo ní bad mind sí ìyá mi nínú bọ̀ àwọn ọ̀rọ̀ tí mo wá ń gbọ́ tí mo wá rí pé tí mo ní àti wọ́n ṣe pé bàbá mi ni kò lè ṣe é bọ̀ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń sọ ó wá jẹ́ kí n ẹ̀kọ́ pé bàbá gan ṣe é fọmọ <clears throat> ọmọ eh, anybody ló lè ṣe é so àtìgbà yẹn mo wá free mind mi sí ìyá mi wá rò pé torí ah. kéyìn mi lè má bàjẹ́ òun ló jẹ́ kí ó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe nǹkan tó ń ṣe bí àjẹ́ nígbà tá a fi kékeré tá máa bẹ̀rẹ̀ pé oya ko continue to pray for her continue to pray for your mom she loves you dípò tiẹ̀ kí ẹ̀ ṣàbáríkòlò download on play store or apple store ṣàbáríkòlò gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe ẹ kọ́jẹ́dẹ́ kọ́kọ́jẹ́ ẹ lọ tọ́jú ìyàwó yín ẹ bá tọ́jú ìyàwó yín tó bá wá bá mi tí bá interview ẹ̀ tó bá wọ̀ tí kò dẹ́dọ̀ kó a rí ẹ̀ ló mú gbádùn yín mú gbádùn yín ẹ̀ka sórí ṣó lẹ́wà tó bá jẹ́ ṣó lẹ́wà máa kọ́ ọ̀tẹ̀ ni. <laughs> orí ṣó mu wà ẹ lọ tọ́jú ìyàwó yín ẹ lọ tọ́jú ọkọ yín ẹ lọ tọ́jú ọkọ yín kẹ lọ tọ́jú ìyàwó yín ẹ má bà yí obìnrin jẹ́ àwọn obìnrin jìyà àwọn obìnrin tó ń ta láńbébé tó ń ta kinní kan ṣéyàn lè fẹ́ mi ní èmi gan tó yẹ pé ẹ lọ dá wọn lókòwò ẹ tọ́jú wọn ẹ fi smile sójú wọn ẹ rẹ̀ wọ́n lẹ́kún ẹ fi wọ́n lọ́kàn balẹ̀ ẹni tí ebi bá ń pa ló ń wá oúnjẹ káàkiri ọmọ tó ọmọ tí ẹ bá fún lóúnjẹ á jalè tó bá dẹ̀ jalè ẹ lè mú pó jalè tẹ́ ẹ bá fẹ́ káwọn ìyàwó yín wá kó dẹ́dọ̀ kó tẹ́ ẹ fẹ́ káwọn ọkọ yín wá kó dẹ́dọ̀ bò ẹ lọ ṣètọ́ yín fún wọn ẹ lọ tọ́jú wọn ó ní mo ṣe gbé síta pé ìjẹ́ gẹ́gẹ́ bí obìnrin ìjẹ́ ìgẹ́gẹ́ bí ọkùnrin jẹ́ ò lè fọwọ́ sọ̀yà wípé bí n bá tí wọ́n bá tiẹ̀ introduce kó dẹ́dọ̀ kó fún ìyàwó ẹ̀ ṣé máa gbà ìyàwó tẹ́ ẹ bá tọ́jú tó introduce less than kó dẹ́dọ̀ kó sí á gbà kẹ lọ kóra yín sọ ẹ lọ kú mi ní stop ẹ. hello hello ma. ọkùnrin ọkùnrin kọ́ ló ń pariwo jù ẹ dé òun yẹn sókè obìnrin tí ò bá ti tọ́jú ọkọ ẹ̀ ẹ máa fún ọ lóbìnrin ni. bẹ́ẹ̀ni àwọn obìnrin náà pariwo jù ọ́ ti pariwo fẹ́mi láìmọye ìgbà. bẹ́ẹ̀ni ẹ̀yin mi ò tiẹ̀ àtàkì ọkùnrin àwọn ọkùnrin rẹ́gúlà ni obìnrin tí ò bá ti tọ́jú ọkọ ẹ̀ kọ́ dẹ́dẹ̀ òbò wà àwọn àwọn tó máa gbé òbò sí ẹ tó máa fi òbò tó máa fi òbò wọ́n á fi òbò dáǹsì lójú ẹ àwọn tó máa fi òbò dó ojú ẹ tó máa fi òbò dó ẹnu ẹ dó àwọn ẹ àwọn obìnrin tó máa fi tó máa fọwọ́ pa ẹ lórí wọ́n wà lákàtà mi tó bá ti tọ́jú ọkọ ẹ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin tó yẹ pé tó bá wọlé báyìí wọ́n máa ṣílẹ̀kùn ni wọ́n máa hàǹgì okó yẹn wọ́n máa hàǹgì ẹsẹ̀ méjèèjì sókè báyìí àwọn obìnrin tí wọ́n lè yẹ pátá tí wọn ò ní bọ́ pátá kátígórì ni wọ́n wà tó o bá ti tọ́jú ọkọ ẹ̀ mo ní wọn lọ́wọ́ ẹ máa máa sunkún kò sí ìtọ́kẹ̀ mi the fear of coded obo is the beginning of títọ́jú ọkọ ẹ̀ the fear of coded obo is the beginning of títọ́jú ọkọ ẹ̀ ẹ̀bẹ̀ yìí lẹ ló rẹ̀ yín àbọ̀ ẹ̀yin kọ́ lẹ ló rẹ̀ yín ni kí ló dé tẹ́ wá fẹ́ pa mí ẹ lè rí nǹkan kan ṣe o tẹ́rin bá we ìlú àlọ gbogbo èyí tẹ́ ṣe wò ó ẹ jáde ká dákẹ́ gbogbo ẹ̀yin obìnrin tó bá ti mọ̀ tó bá tọ́jú ọkọ ẹ ẹ̀rù ò ní bà ẹ́ tó bá tiẹ̀ lọ dóbò wàá mọ̀ pé ó máa wá padà ó máa padà wá sílé bẹ́ẹ̀ kí lẹ fẹ́ káwọn ọkùnrin yìí ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin nínú ilé báyìí wọ́n máa ń jẹ̀ka ni wọ́n máa sunkún ẹkún ìkọ̀kọ̀ náà máa ń sun ìmí àgbójúsókè báyìí omi á dà wara wara wara á gé ka jẹ́ tẹ́yàn kan bá ń bọ̀ bá sáré nu ojú ẹ̀ torí pé kò ní fẹ́ kò ní fẹ́ bara jẹ́ kò ní fẹ́ kẹ́nìbọ̀dì rí òun wípé òun sunkún ẹ wá ní kírò àwọn yẹn sunkún wá bá èmi kémi má fún wọn ní kó àbí mi ní fún wọn ni àbí wọn ò ní lọ àbí wọn ò ní ṣàbárí kò lò ni ẹ kọ́kọ́ pa mí tẹ́ bá ti lè rí mi pa kó tó make sense àwọn àwọn natural òbò tí wọn ò ní lo wíìgì tí wọn ò ní lo wọn ò ní lo wọn ní lo èkánná ẹ pé mi ò lè kánná èkánná wọn á dẹ̀ neat tó àwọn tó máa di tó máa di irun wọn tí wàá máa rí awẹ́ irun wọn láti abẹ́ tó tó tó tó sùpà àwọn òbò tó ti nú òun òbò wa àwọn òbò gbé mi débẹ̀ àwọn òbò níbí ni máa kú sí àwọn òbò come back again tomorrow tẹ́ ẹ̀ bá ti tọ́jú ọkọ yín màá fún wọn ní kó dẹ́dòbò bẹ́ẹ̀ ni mo sọ fún yín wàláì bẹ́ẹ̀ ni èèyàn kan kì í bẹ́kú wọlé TNT kó tún bẹ́kú jáde mo ní wọn lọ́wọ́ jaburata ni gbogbo èyí tẹ́ wà lórí ló mo sì ń bọ̀ wá báyìí Ẹyin obìnrin ẹ kàn sí mi ẹ má pè mí lórí láì ẹ má jẹ́ kọ́ ẹ pè mí lẹ́yìn ẹ pè mí lẹ́yìn hmm, ẹ pè mí lẹ́yìn gbogbo ẹ̀yin ọkùnrin tẹ ẹ fẹ́ helper Ẹyin obìnrin tẹ ẹ ń ṣakan tẹ́ máa sọ pé ó ti òbò ń ta mí òbò ń ta mí òbò yẹn máa ta yín wọ synagogue ni ọlọ́run ní jẹ́ àṣẹ tí òbò yín òfin ní ta yín ọlọ́run á àṣẹ tí òbò yín máa fi máa ta yín ọlọ́run á sí yín lára àwọn ẹ̀mí òbò títa àwọn ẹ̀mí ó ti rẹ̀ ọlọ́run á wọ̀nyí so that àwọn tó tó nídìí okó gidi wọ́n á lè jagbà lọ́wọ́ yín anyway jẹ́ máa fi ìsìn ṣe àlọ́ mi ìfẹ́ pẹ́ mo ti bẹ̀rẹ̀ show yìí láti um, almost two hours now mo mọ̀ pé a ti kọ́gbọ́n lénìí àwọn òbò tó máa ń pa depression ó wà níkàáwọ́ mi ọlọ́run ò ní jẹ́ ọlọ́run ò ní jẹ́ kí ẹ̀yin obìnrin yìí kẹ́ ẹ yíwà padà ẹlẹ́dàá mi ọba tó ní ayé àti ọ̀run ò ní jẹ́ kẹ́ ẹ yíwà padà ẹ máa ráru omi pa ni bọ̀ ìwọ tó o bá fẹ́ paru omi tó o bá fẹ́ sọ̀rọ̀ òdì wàṣọ wà certify pé mo ṣẹ̀ o gbà kó kọ sílẹ̀ pé orí ẹ̀ṣẹ̀ mi tó o bá rí ẹ̀ṣẹ̀ mi tó o sọ̀rọ̀ aburú fún mi wàá fara gbọ́ta bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mọ̀ pé mo ṣẹ̀ ẹ́ tí n bá ṣẹ̀ ẹ́ tó o bá sọ nǹkan kan fún mi o free but tí n bá ṣẹ̀ ẹ́ tí o lè padà bí fún mi tó o ta sí mi wàá mọ̀ pé ogun ọ̀run jogun ayé lọ ire o ṣàbàríkòlò is opened kọ́dẹ́dòbò ó wà lọ́wọ́ mi kọ́dẹ́dòkó mo ní lọ́wọ́ ẹ lọ kú ó dàrọ̀.